والصلاة والسلام على وعلى آله وصحبه ومن والاه آه، أبو إيه، شكني يوزين ولا كوسي دو ولا أوكي لو كل اللي لبا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه آه، إن شاء الله ني رولوني a máa kọ̀ntínú tafsir al-Qur'an al-Azim sura ta máa ṣe tafsir rẹ̀ nírọ̀lẹ́ òun ni suratul Infitar àti parí suratul Mutaffifin so Infitar ni a máa bẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ inṣáàlá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وآخرت يا أيها الإنسان ما جرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك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 ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله so súra yìí ara àwọn súra mẹ́kà ni and àwọn nǹkan tí ọlọ́run ọba tó ń bá wa sọ́ńbẹ̀ tó jẹ́ mọ̀kọ́ sílùú súra yìí ó ní ọlọ́run bàbá wa sọ̀rọ̀ ń pa àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ́ tí ilé ayé bá fẹ́ dópin àtàwọn ìṣẹ̀lẹ̀ tó máa líǹkì mọ́ ìjọ alkiyama àti bí àwọn èèyàn wọ́n ṣe pín sí kàtígórì méjì lọ́sọ̀lá ìbára ọ̀ṣọ́ àtàtì ń bábọ̀ wá náà kàtígórì àwọn àbọ̀rọ̀ àti kàdúdórí àwọn alfujar alàbúrọ́rù òun làwọn ẹni rẹ̀ tó ṣe wípé kátígórì méjì ìpín méjì lọ́lọ́run ọba ó pín àwọn èèyàn sí bẹ́ẹ̀ bí àwọn súwárù tá àti sọ̀bọ̀ náà tẹ́lẹ̀ nímùtọ̀ fífí náà àrígbọ́n dákọ̀ àbúrò dákọ̀ fùjá níbi iná ọlọ́wọ́n bó sọ̀rọ̀ àbúrò dákọ̀ fùjá tabátúndé súrà mi tó tún tẹ̀lé iná torí pé gbogbo àwọn súrà tó jẹ́ súrà Mákà tó jẹ́ mufassal ara àwọn méńfì mú ẹ̀ ní alìmánu bíyọ́mìlbá ìnígbàgbọ́ pẹ̀lú ìjọ alkiyama so ọlọ́run ọbọ̀ ma wá sọ àwọn ìsidẹ́ntì tí ó ṣẹlẹ̀ kó tó dijọ́ alkiyama fún àti èyí tí ó ṣẹlẹ̀ ń jọ alkiyama gangan láti lè líǹkì ẹ̀ mọ́ wípé lẹ́yìn ìgbà tá bá kó omi báyìí tán gbogbo iṣẹ́ tá bá ṣe ọlọ́run ọbọ̀ ṣèṣirò rẹ̀ fún wa ìjọ alkiyama tọ́. So, Allah ní idha as-sama'u infatarat nígbà tí sánmà tó bá fàyà bó ṣe wà yìí tó ṣe pé gbogbo ẹ̀ ló dí ẹnìkan kan ò rí ihò kankan bẹ nígbà tó bá súnmọ́ yọ kìámà àbí tí ayé bá fẹ́ end ara àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní pẹ́tọ̀ sánmà ò fàyà incident ńláńlá ni níjọ́ yìí náà nígbà náà wọ ìdàlùkàwà kíbù ń ta sọ̀rọ̀ àwọn ìràwọ̀ tó wà ní sánmọ́ bọ́ńkálukú wọn ṣe wà wọ́n mú wọ́n wọlé wọ́n jáde tóòrùn bá wọlé ìràwọ̀ wọ̀ nígbà tó wà pé nísìnyí ìràwọ̀ bá fọ́nká a máa pé nǹkan máa ṣe ìǹtẹ̀sáàrù ìǹtẹ̀sáàrù pẹ̀lú sáà ìntàṣàrọ̀ ń to tó spread ìntàfàrọ̀ náà ń bẹ ọ̀lédè dáàmà sọ fún méjì náà ni pé a rò pé ó fọ́nká ṣùgbọ́n yàtọ̀ rẹ̀ òun ni pé anything tó wá ṣe a bá kan ó jẹ́ bí lẹ̀kẹ̀ tá wá fi sínú okùn tá fi lẹ̀kẹ̀ yẹn fi jọ wà papọ̀ níjọ́ ta bá kọ́ọ̀tì páàtì kan níbi okùn náà tó ìpín ìgbà tá bá ti kọ́ kárí rán nǹkan tá a papọ̀ yẹn yóò wá release ẹ̀kọ́ wá release yẹn kó má sí nǹkan tí ó dé papọ̀ òun lásọ pé násòrò pẹ̀lú fa tó wà nù sóra yìí nígbà táwọn ara wọ intasarot tán bá tú tán fọ́nká ẹ́ tó ń kálukú kú láyé tó wà tán fọ́nká láwọn tó ń ṣe kí n tẹ̀sáàrù wà ìdàl biharu fujirat àwọn odò oceans àwọn odò ńláńlá tó ń jẹ́ tuntun lómi tí gbogbo ẹ bá open tó ṣe pé ńgbà tán open tán kọ wọ́n wọnú ara wọn ọlọ́run bá tú kalẹ̀ wọ́n fọ́n jáde wà ìdàl quburu bu'thirat àwọn sàárè ìtajà àwọn sàárè ta sàwọn èèyàn sí bófẹ̀rọ̀t nígbà tá a bá tú jáde that is nǹkan tó wà nù rẹ̀ àókùn rẹ̀ tó wá bọ́ sí surface tí gbogbo àwọn èèyàn tá a sin sínú rẹ̀ ńkọ́ wọ́n wà lórí ilẹ̀ ọlọ́run ní gbogbo àtàwọn incident bá ṣẹlẹ̀ tán ó ń ṣòògbà tí ìjọ́lọ́kìyàmọ̀ tí ó dẹnu nígbà náà gbogbo ń tọ́lọ́wọ́ bá ti ń sọ fọ́mọ àwọn ọmọ nàbí adam àtàwọn àlìjànú ìgbà ń alimat nafsun ma qaddamat wa akhara nígbà náà ni ẹ̀mí kọ̀ọ̀kan ó mọ lámàdájú nǹkan tó ṣe síwájú ní iṣẹ́ èyí tó gbé síwájú fọ́lọ́hun wa akhara àtèyí tí ò ṣe ma kọ́dàmá iṣẹ́ tó ṣe tó ní tọ́lọ̀ ní kó ṣe pẹ́tọ̀ èyí tó ṣe ni wà á kọ̀rá èyí tó fílẹ̀ tí ò ṣe níjọ́ ni ó mọ̀ yóò mọ̀ lámọ̀ dájú because ọlọ́run bó ṣe ṣìrò rẹ̀ tọ́lẹ́yìn ìgbà tọ́lọ́run bá sọ léyìí tán nínú àwọn central team sóra yìí ọlọ́run wá ní yá ayúwàl ìnsán ìwọ́mọnìyàn ma garraka bi rabbikal karim kí ni tó mú ọgbà tán jẹ kí ló tàn jẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ al-karim ẹ wo wọ́ọ̀dù ọlọ́run ọba lò tábà sọ pé kí ló tàn lágbájá jẹ tábà ní nǹkan tàn jẹ kí la ohun tá a mí ni pé kéèyàn ní belief wípé nǹkan kan jáǹfààní fún yàn bọ̀ kó wípé nǹkan tí ó ní lára ni kó wípé torí pé ó rò kó jáǹfààní fóun ló fi ń ṣe pé kó fi pé kò ní ní repercussion òun láṣọ pé nǹkan tàn jẹ that is ó ní ìtànmọ́ wípé nǹkan tóun ń ṣe yẹn àǹfààní wà ń bẹ̀ fún ṣùgbọ́n ìnira ló wà ń bẹ̀ fún torí tóun fi òpá àǹfààní wà ń bẹ̀ fún ló fi bẹ́ẹ̀ sí ẹ́ so tó bá yẹ́ nǹkan ó lè a máa bèèrè pé àpọ̀ ah, lápájá orí nira yìí ni ó rí nǹkan tó lè jẹ́rí pakọ́ṣọ̀ yìí ọlọ́run òkè ẹ́ kò ní jẹ́ kó ronú tí ó jẹ́ consequence irú ẹni bọ̀ tí òkè tó wá tí kò bá ti ronú nǹkan tí ń ṣe tí òun consequence láti pé ó gbá tàn jẹ ẹ́ nísìnyí báyìí àwọn tán jẹ́ mùnáfìkì àtàwọn tán jẹ́ kékeré ara sọ fáwọn mùsùlùmí ni pé gárọ̀ ahùlá ìdínú àwọn wọ̀nyí ẹ̀sìn wọ́n tàn wọ́n jẹ ìtumọ̀ ni pé mùnáfìkì ń fi ìpé gbogbo nǹkan tán ṣe nísìnyí kò sí nǹkan lẹ́yìn pé kò sí jọ àlùkìyámọ̀ ẹ kò sí jẹ́ ìsan ìdẹ̀ ń kíra lédè tó wọ́n ń dààmú ara rẹ̀ báyìí tọ̀ bẹ́ẹ̀ náà ni kèfèrí kèfèrí tóun náà ta bá expect gbé tó ẹkú sí pẹ̀lú ọlọ́run ọba bó ṣe kó bọ́lọ́run ọba lò ó tẹ̀lé àṣẹ rẹ̀ kó tọrọ àforíjì lọ́dọ̀ rẹ̀ kò ṣe gbogbo tọ́lọ̀ ní kó mọ́ ṣe ló ń ṣe ó ṣe gbígbà sọ́lá ọ̀pá ẹ̀yìn tó ná kí ló tàn ọ́ jẹ ná àbí kí ló fún ọ ní assurance bí wípé owó sì ń ṣe bí pé bóyá kò síjọ́ àlùfíà mọ́ sọ̀rọ̀ wá gbọ́n tọ́lọ̀ ọba wípé mangaro kabiro bí kalkari kí ni tó tàn ọ́ jẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ alkarim alkarim mi ni ẹni tó rí rẹ̀ pọ̀ ẹni tó rí rẹ̀ pọ̀ tó ṣe pé oore ń wá látọ̀dọ̀ rẹ̀ bọ́sọ́dọ̀ àwọn ẹ̀dá rẹ̀ ẹ dákun ẹ wo àyà yìí wò dáadáa ní títí wa tí èèyàn bá fẹ́ sọ fún èèyàn tó ṣe pé èèyàn lè fi ìyà jẹ ẹni tí ó ṣe nǹkan tí ó ra ètò tí ó ṣe fún èèyàn lé ẹ̀dá là ń sọ ẹni tí ó ṣe nǹkan tó yẹ kó ṣe kò mọ ẹ̀tọ́ rẹ̀ ẹ́ tẹ́ bá fẹ́ sọ fún pé kí ní kí ló tàn jẹ kí ló tàn jẹ ní èdè tiwa òun ni wípé ó dàbí kéèyàn sọ fún yàn pé wípé sóò mọ bí mo ṣe tó ni kí ló jẹ́ kó mọ bẹ́ẹ̀ sí mi ẹ́ òun ni kí ló tàn jẹ lédè ìpé à dó ṣé o mọ̀ pé mi ni pé dàdí sí pé o mọ̀ pé irú nǹkan tó ń ṣe nísìnyí tí mo bá fẹ́ fìyà jẹ ẹnìkan kan lè gbá mi lọ́wọ́ kọ́ńtẹ́sì tí sóra ìwà fún un pé máa gà rọ́kà bí rọ́bì kàlkẹ́rìm ṣùgbọ́n ọlọ́run ọba tó fẹ́ kí ẹ̀dá kó fíìlì pé aláìmoore ńláńlá lòun ọlọ́run wa ló kọ rẹ̀ méjì sọ pé ní títí ń bá sọ̀rọ̀ tó ń kò ń kà lóṣù pa aláìdá ni ọ lóòótọ́ ọlọ́run sọ pé máa gà rọ́kà bí rọ́bì kàl kí ni tó tàn jẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ ọba tó lágbára gan tẹ́nìkan kò lè gbá lọ́mù kò ní sọ pé ma gọ́rọ́kọ̀ bí rọ́bí kalkọ̀wì kí lọ́tọ̀ ọjẹ́ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ tó lágbára hmm? kò sọ bẹ́ ó níbi rọ́bí kalkẹ̀rí ìtumà kẹ̀rí mú wá ní ẹn tó rí rẹ̀ pọ̀ àrọ́bù lọba tó pé nísìlẹ̀ ìgbà tó dáyàn táńkọ́ ó tó mójú pálá àwọn èèyàn ẹ mọ̀ tó rẹ̀ ń tàn wíbà fún ń tí àpéjọ tẹ́yìn bá ti kó sọ́wọ́ tán tẹ́yìn bá fẹ́ fi ṣe yẹ̀yẹ́ ara yẹ̀yẹ́ tẹ́yìn máa ń fẹ́ fi ṣe oníwé kó jẹ́ kó mọ̀ pé aláìmoore pátápátá ni ọ́ torí pé ẹni tó ṣe kìíní sí yìí òun ló mọ̀ fún mọ́tò ẹni tó fọ́ létí òun ló mọ̀ náà bá rẹ̀ ní hajj sọ pé bẹ́ẹ̀ bá rẹ̀ ń ka àwọn oore yẹn fún onírú situation tó wà yẹn ìtẹ́ ń sọ fún pé òun ní ẹni reason láti ṣe nǹkan yìí fún ọlọ́run ọba fẹ́ jẹ́ kí ẹ̀dá máa acknowledge rárá dà ń kọ́ ó fẹ́ fi hàn ẹ̀dá wípé mo lágbára ó lágbára ṣùgbọ́n pé téèyàn bá tẹ̀yà fẹ́ ṣe nǹkan sí yẹn sí alkẹ́rìmù bá nìyẹn máa wá ṣe kúfù sí ìyẹn ṣe kúfù sí alkẹ́rìmù pé ẹni tó alkẹ́rìmù lẹ́ni tí wọ́n ní orí rẹ̀ pọ̀ ọlá rẹ̀ pọ̀ ó dẹ̀ sí orí fún ọ láìsí pò tọ́ sí then magaro kabi kí ni tó tàn ọ jẹ ọba tó kú gbogbo oore ló ṣe fún ọ ṣérò ọba tó ṣe gbogbo oore yẹn fún ọ ṣérò rẹ̀ ló wá tọ́ sí kò gẹ́lẹ́ yìí alladhi khalaqaka fasawwaka fa'adalak ọba tó ṣe pé ó dá lẹ́yìn ìgbà tó dá tán ó wá tún ṣe ọ́ déédéé ó dá ọ nígbà tó dá ọ ọlọ́run bá dá ọ tán fasawwaka àwọn oríkèé rẹ̀ ó ṣe déédéé fàádálák ó ṣe ọdídí náà ní méjèèjì ṣùgbọ́n ìyàtọ̀ táwọn àfáà máa ń sọ bẹ́ẹ̀ ni pé nísìn rìn tá a bá kọ̀nsídà ọ́gàn ẹ̀yọ̀ kan ṣoṣo pé ojú tọ́lọ́wọ́n bá fún lẹ́yìn ìgbà tó dá ọtán ó jẹ́ kójú yẹn ó ṣe déédéé ibi tó gbé e hmm, ó dẹ̀ sáfù fọ́nṣàn rẹ̀ dáadáa fàádà lákòwá ni wípé níbi tá bá ti wá lójú méjì kò wá fi kan síwájú báyìí kó fi kan sẹ́lọ níbàyí tó pé lóòótọ́ méjì lè sáàfù function ọ̀sùnmọ́ kò balance lẹ́yìn ìgbà tó fún ọ ní nǹkan tó nídì láti fi ṣàgbáyé tán ọ̀nà pé o ṣe tẹ́sùyà kálùkù ẹ̀ fàádà lákò tún wá ṣe kó balance ọlọ́run bá tó ṣe léyìn kọ́ fi ayé súrọ̀ tí màṣá àrọ̀kàbàk nínú àwọn àwòrán fọ́ọ̀mù tó lè dáyàn sí lọ́rọ̀ wọn fẹ́ ibẹ̀ òun ló fún wọn kò fi ọ́ fún ọ náwòrán ajá kò fún ọ ní ti kẹ́tẹ́kẹ́tẹ́ ó fún ọ léyìí tó pé jù èyí tó pé jù ẹgbẹ́ wọn gbé làkọ̀dọ̀ kọ̀lákùnrin insan bi ahsan taqwim adá ọmọnìyàn nínú the best form a lè fún gbogbo àwọn ẹ̀dá ta ni ọlọ́run ọba tó ṣe léyìí tó jálù kẹ̀rí ìmù yìí màá gárọ̀ kàbí kí ni tó tàn jẹ́ ń pa rẹ̀ tó o fi ń bẹ́ sí àwọn nǹkan tó ní kí o mọ̀ ṣe. àkọ́kọ́ dìpá àpọ́lọ́wọ́n bá lọ kẹ̀ríìmù ó sàpọ́pọ́sì wípé kì í ṣe irú ọlọ́wọ́n bá tó jẹ́ kẹ̀ríìmù òun lèyẹn máa ń ṣàìmoore sí ọ̀kanù. ìkejì ó tún wá ṣe ó tún fún wa láǹfààní wípé alkẹ̀ríìmù lẹ́nu tó ṣe wípé kì í tún fi gbogbo ẹnu kó dákọ gbogbo oro tó ṣe fún yàtàn alkẹ̀ríìmù ni igbe nísìn oṣoore mẹ́wàá fún ọ ṣáàdúrà ah, àwọn orí tá a ṣe fún ẹ̀yìn tó pé tó bá dákọ̀ rẹ̀ gan kálukú ní ó mà ọlọ́run ọ̀bọ̀ tó ní dákọ̀ gbogbo orí tó ṣe fún ọtán ẹ́ alkerim lẹ́nu tó ń ṣe pé tòun bó ṣe sóore fún tó ó ṣe sóore fún ọ tó tó bá ṣàìdá sí tó bá tún padà sọ́dọ̀ ètò tọrọ àforíjì yóò tún gbà alkerim ni ọlọ́run ọba ló sì ga jù mẹ́ bẹ́ẹ̀ náà ni tabalẹ́ alkerim nú ẹ̀dá náà alkerim nú ẹ̀dá lẹ́nu tó pé nísìn orí ó rẹ̀ jáde béèyàn bá ṣẹ̀ ẹ́ yóò ṣàmójúkò tí ò bá ṣàmójúkò kò ní í ṣe kọjá ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ yóò tún wá bóyàn láṣìírí irú èèyàn báyẹn nú ẹ̀dá láti pé èèyàn tó dáa èèyàn tó jọmọ lóàbí irú rẹ̀ làwọn èèyàn máa ń tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fẹ́ rò pé ó tiẹ̀ wíìkì ni ọpọ́síìtì rẹ̀ ni àlàyé ẹni tó jẹ́ èèyàn bú pátápátá tán bá sọ pé èèyàn tó lọ́dọ̀ lárúbáwá tán bá sọ pé tó máa jẹ́ ńlá im òun ni òun ni irú ládé ìfihàn tán sọ pé bá ní sọ ọmọ orí ẹni. so now ìyàtọ̀ sí ni anybody tó bá jẹ́ alkerim ní tí máa ń bá wá ni pé yóò ní bíbí yóò sì ní ẹ̀mí mímọ́ ẹ̀mí rẹ̀ ó mọ́ yóò sì ní ìwà ọmọlúàbí débi wípé kò ní fẹ́ kí àbùkù kàn ọ́n kò ní ṣe nǹkan ju then yóò sàmójúkò tó gbófì pé tó wọn bá sàmójúkò ń gbà nǹkan ó lè bá pàṣátì oúnjẹ yóò bá lu ara rẹ̀ gan òun náà ń pè ní alkerim tọ̀dọ̀ yẹn bá wá ṣe oore fẹ́ni tó bá jẹ́ alkerim yóò gbà pé bọ́dìn lóore kò ní jẹ́ tí ó mú oore jẹ kàkó ó dúpẹ́ yóò máa wọ́nà tó náà fẹ́ tún fi ṣe dáadáa sẹ́ni kò sì ní wù kò ṣẹ̀rọ ẹni ní ìbá tọrẹ fún tọ hmm? aláìmù lẹ́yìn tó ṣe pé kò mọ̀ ju ara rẹ̀ nìkan lọ àǹfààní ara rẹ̀ kódà ká máa sọ̀rọ̀ ẹni tó bá ń jẹ́ mùsùlùmí níjẹ́ dáná kò dá kéèyàn jẹ́ láìmù ọ̀kan náà àwọn olórin lárúbáwá sọ wípé ìdá anta akramtal karima malaktahu وإن أنت أكرمت اللئيم تمردا ووضع الندى في موضع السيف بالأولى مدر كغدع السيف في موضع الندى إذا أنت أكرمت الكريم èèyàn tó bá jẹ́ wọn lóàbí tó jẹ́ èèyàn alápọ̀nlé tó bá pọ̀nlé màláktàhù wà ní kọ̀ǹtú ẹ̀ lọ́wọ́ kọ́sí alápọ̀nlé ò ní tẹ́ tó ní àlágbájá ah, pọ̀nlé ìgbọ́dọ̀ ṣe hmm? èèyàn tó bá jẹ́ èèyàn lápánlé tẹ bá pánlé màláàtà o bí ipò o ti ó nẹ̀ ni because yóò mọ tìjú rẹ̀ lágbájá sọ̀rọ̀ fún mi lágbájá fún mi níyàwó lágbájá fún mi lówó rẹ́ǹtì ilé lágbájá òfin ní nǹkan gbọ́ ó ní àtẹ̀rí ìmú ni alápánlé mi ni ẹ mi ò fẹ́ bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ béèyàn bá ti wẹ́n tó bá ti jẹ́ kẹ́ẹ̀rí mi tí mi bá ti sọ̀rọ̀ fún kọ́ màláàtà o wà bí pé wọ́n ló fẹ́ ni ẹni tó bá jẹ́ kàríìmù fẹ́ máa ń sẹ̀lẹ́tì ẹni tó fẹ́ kó sóre fún torí rẹ̀ lẹ́ni tó bá jẹ́ alkarim ló máa fẹ́ fi sẹ̀lẹ́tì ẹni tó fẹ́ kó sóre fún anábì sallallahu alaihi ẹni tó lọ ń pọ́nlé púpọ̀ ni ìwà ń bẹ gbogbo ń bẹ yàtọ̀ kó já nàbí ọlọ́ àwọn èèyàn deliberately wọ́n máa wá fún anábì sallallahu torí wọ́n mọ̀ wípé kẹ̀rímù ni ànábì ó fáwọn léyìí tí ó jù bẹ́ẹ̀ lọ tó máa fáwọn yóò pé àwọn jùn lọ fún mo mọ̀ kó bá ti dé kò ní mo jẹ <laughs> ọwájọ́ kan lárúbáwò oko kan náà wà gbọ́ ànábì wọ́n sọ pé èèyàn járó oko lọ́pọ̀lọpọ̀ gbà nígbà pẹ̀lú ẹ̀ ni pé èèyàn ò ní ní ìwà tí ó wà refined yóò máa ṣe kan jàbùjàbùjàbù torí pé kò ní kàǹkan fún kò ní kàgbóhùn púpọ̀ nǹkan tó bá dì kò sí nígbà pé nǹkan kan bá ń wí ẹni yìí wá fún anabi sàṣálà ní ẹ̀bù bó ṣe wá fún anabi sàṣálà ní lẹ́bù bẹ́ẹ̀ bá fún anabi sàṣálà rà nǹkan mẹ́yọ̀ kànábì lè fi hàn lọ́dún rà nǹkan padà lárúbáwò kó ti mọ̀ pánì sàṣálà máa ń ṣe bẹ́ẹ̀ ọ wá fún anabi sàṣálà ní lẹ́bù anabi wá fún lẹ́bù tó ju tiẹ̀ lọ bọ̀ tó fìkú kéré ìgbà aládù gbogbo nǹkan tán wí ní ṣe ó yẹ kó jù yí lọ́nà ó wá jẹ́ ànábì mú ṣàánú àyè ìkéré náà so ṣẹ́rí gbogbo àwọn kìíní ìtọ́wọ́ ipa bá mọ àwọn nǹkan yìí ìtọ́lọ́wọ́ bá bèèṣì Islam lé lórí ni lọ́rọ̀bọ́wọ́ láwọn wàyí dáadáa ẹ́ nàṣọ́kúlà ní sọ́lá àtàràbì sọ́lá òfin sọ wípé bò éṣù ẹ yóò àlímọ̀kùn màkàrí làtàrà pé agbẹ́mìdé kí ó ní bò isi ní òtàmìmà ẹ́ sọ́lẹ̀ àkàlàkà nìkan wọ́n gbé ìdí láti wá complete it that is any already but in tí ẹ̀sìn yìí tó fẹ́ gbé yóò tó ju tẹ́ ní lọ now question wa ni pé sọ ẹ̀ka ìṣẹ̀mọ́ sọ́ni tó bá lẹ́sìn wọn ní kò ní wa wọ́n tó ní sọ orí ìwà gan-an wọ́n bí ìṣẹ̀lẹ̀ lórí nítorí pé wọ́n gbé setting yẹn kò ní setting ibi tó wà ní nílágbáwá wọ́n máa fi búra wọn gan ẹ́ lábọ́já ló sílẹ̀ lábọ́já ló sílẹ̀ so wájà náà bí mú pé èyí tó fún kéré nítorí fún pọ̀ dúdú ẹ̀ lọ dáadáa o but kò bẹ́ expectation rẹ̀ anábì wa ni ah nítorí ilé yìí nísìn ẹni nísìn báyìí òun ò ní gba gift lọ́dọ̀ àwọn èèyàn mọ́ àfi lọ́dọ̀ akpọ̀lù hadiya illa min Quraysh ẹni tó bá jẹ́ Quraysh aw ansori àbí tó jẹ́ ansori aw dawsi àbí dawsi anábì ń select àwọn tó mọ̀ pé àwọn eléyìí ò ní disappoint anybody wọ́kà wá ní ṣẹ́sílẹ̀ torípà níbi ìfẹ́ ṣẹ́yìn so ni wọ́n ma fi ń sẹ̀lẹ́tì pé talent tó fẹ́ ṣoore fún wọn òun náà ni wọ́n ma fi ń sẹ̀lẹ́tì ta ni wọ́n fẹ́ fẹ́ ọmọ lọ́dẹ̀ òun ni wọ́n ma fi ń sẹ̀lẹ́tì ta ni wọ́n fẹ́ fọ́ ọmọ fún wọn ò fẹ́ kí ìwà dáadáa táwọn nìyẹn ó bàjẹ́ bẹ́ẹ̀ bá lọ kó sọ́wọ́ làím ní tó jẹ́ làím yóò lálàṣeyàn yóò gbé the worst jáde lára yàn oríṣẹ́ ẹni tó bá ti jẹ́ là ìmò ó máa ń ka gbogbo wàdà sẹ́yìn bá ní weakness pé èèyàn ní báfù pé ó weak ó ń kà sí pé ó dà kò sharp kò smart ó sọ pé tọ̀ ìwọ ò fẹ́ ba ìwọ dáadáa rẹ jẹ́ ni hmm? tó bá rí ọ yóò bu ọ yóò ẹ̀fẹ́ sí ọ náà bú náà padà so now alkarim wọ́n pé ìdá anta akramta alkarima malaktahu وإن أنت akramtala ima tamarada tó bá ti lẹ́yìn tó jẹ́ kẹrìmù tó jẹ́ alápọ̀nlé bá ti máa ń dúwọ́ tó alápọ̀nlé làwọn tó kẹrìmù síbọ̀ kìí ṣe ó jù bẹ́ẹ̀ lọ. the main ìwà téèyàn máa ń ní gbogbo ìwà téèyàn máa ń ní méjì náà ni tó kójọ. alkaramu wa alkaramu wa náà ni gbogbo ìwà usul akhlaq méjèèjì alkaramu ni pé gbogbo tó bá ti ń ṣe bí kéèyàn dáa tó ṣe pé orí èèyàn ó fi lè dọ́dọ̀yàn ẹ́ aburú rẹ kò sí dọ́dọ̀yàn ọ̀nà mú ìkárà ó fún lówó ni ó sàmójúkú òfun ni ó ràn án lọ́wọ́ ni ìkárà mú lọ pẹ̀lú albazm gígé then aṣajá oníkéyàn ya akin ẹ́ dàdí kéyàn má yòjò níbi tó bá yẹ kó o bá ti sọ̀rọ̀ ó sọ ibi tó yẹ kó o bá ti lu agbára ó lò so that wọn ò ní sọ pé torí pé wíìkì lòó fi ń ṣò karam ṣàpẹ́sí karam ó fẹ́ lọ pẹ̀lú weakness pé wọ́n sọ̀rọ̀ sí ọmọ sọ̀rọ̀ ẹ́ wọ́n fún létí tọ́nà ìwé ẹ̀hẹ́n gbẹ́gbẹ́ wọn gbà ọ́dà pa àgọ̀ tọ̀ ṣàjá ló fi balance ipe no so ní ìtí ọ̀nṣe náà ìmí lè ṣe jù ẹ̀ lọ but mo fẹ́ remain báyìí torí kí ìmọ̀ fi bàjẹ́ lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run kó tó wá kọlọ́ òní ẹ̀yin ò rí pé ẹni tí ó bá lágbára dáadáa tó lè fìyà jẹyàn tó wá sàmójúkó níjọ́ tẹ́nì kan bá ti rábẹ́ ṣe tó kàn án ah, pé tàà kó fílìmọ̀ fún lè fi àjẹ́ pé ó kàn gbámúrà ìtẹ́jú lágbára jẹ́ tó kàn kó kàn bẹ́ tó kàn ah tó ah, owó tẹ̀lé rẹ̀ kọ́kọ́ kan jùlẹ̀ ṣáṣá kò ní tàà ẹ̀wọ̀n pé ah òun ò pé bóyá kò lè ṣe ẹ̀hìn tó ṣàjá àgbọ̀dọ̀ wà fún kára méjì ní fi ń pé òun láti wípé tí bí nàbàṣà sọ pé káàna nàbí sálà sọ sálà ajúbọ̀dà náà ló máa ń tọrọ ẹ̀jú àwọn èèyàn káràmù àbí but bẹ́sẹ̀ rẹ̀ wọ́n tó wá ní òsìn ní ashjan náà òun ló tún láyà jù òun lẹ́gbẹ̀ẹ́ pé Al-Bara ibn Azib sọ wípé anẹ́mísọ̀ sẹ́là ibi tọ́lọ̀ ń fún ní kọ́rẹ́jì dé tó láyà dé bravery kò na ìdá hamiyat lọ́wọ́tí àwa tógun bá tough tójú ogun ti serious gan ibi tí anẹ́mísọ̀ sallallahu alayhi wa sallam so that is won so pe karamu re tin se o ke se baafu lo mu wa pe yi to ba ni ko di pelu e o le di pelu e sugbo to wa lo fi ole ibi eyo ni wa re pe to shajaa ati karamu elomi nbe ofisi shajaa aga iru ele but karamu re kere iru re len ti ni gba wo lo so asai gbe fun gbe awa ha pé a ah, nánánánánánà ẹlòmí ilẹ̀ òun sì sí káràmù gan òun ó fẹ́ gba tó pọ̀ débi pé wọ́n tẹ̀ mọ́lẹ̀ ẹ́ but ní èjì balance òní gbogbo tó kálukú máa ń pé èyí máa ń gbìyànjú náà ni ọ̀kan pọ̀ fẹ́ nìkan ọ̀kan pọ̀ fẹ́ nìkan ìgbìyànjú náà wà ní pétọ̀ kí ẹ̀ wá ṣe méjèèjì papọ̀ tó torí rẹ̀ ni wọ́n sọ pé ẹni tó ajá alkẹ̀rímù ń kọ́ ìdá anta akramta alkẹ̀rímà malakta ẹni tó ajá alkẹ̀rímù tó bá ti lè pọ́n ó ti ní agbára ìlọ́rùn because yóò fi pé ààrùn ah, ah, òun gbọ́dọ̀ san padà òun gbọ́dọ̀ san padà ní Aisha abdullahi anha sọ pé sallallahu alaihi wasallam kana yaqbalu al-hadiyata wa yusibu alaiha àná ìmọ̀ gba gífì ní tó máa sàn lẹ́sà lórí ẹ̀ tó bá fi lè fún gífì máa expect ọkàn rírà nǹkan mẹ́rin tí ó kàn pọ̀ so káràmù bẹ́ẹ̀ náà ṣàjá tọ̀tọ̀rí pé kí níyàn ò sí má àríbi balance ẹ̀ ń kálukú náà sáà ń di fáyìn tó sáà wù náà ni níjọ́ tó bá pè wà nìkan là á máa ń pè pé èèyàn jẹ́ kárámù ẹlòmíín bẹ ó fẹ́ kán lo kárámù pẹ̀lú òun ẹgbọ́n mi ṣùgbọ́n òun ò fẹ́ lo kárámù pẹ̀lú mi gba òpin ṣẹ́ẹ̀kì lé ni wọ́n fẹ́ mọ́ ṣẹ́ẹ̀kì lé ṣùgbọ́n ṣẹ́ẹ̀kì gbọ́dọ̀ pẹ́ lómi ni hmm? tọ́ then téèyàn bá wá méjì im ní opposite kẹrin èèyàn yẹn dáradára pátápátá tán kò sí bí làím ò sí lè wín yóò wín kẹrin torí pé kẹrìmù ò ní fẹ́ bá wọnú wàá bú rẹ̀ kó lọ lẹ́wẹ̀ so téèyàn bá ti wá mọ̀ èèyàn wàá tú sí téèyàn bá fẹ́ ni téèyàn bá ní káram èèyàn gbà ládàá tó bá wá fẹ́ kẹ́ni tó jẹ́ là ìmú wá fẹ́ kó bìí èfù bíi tòun torí kó fi lè jọ lójú àwọn èèyàn wípé òjò ọ lọ ó tún fẹ́ gbẹ̀sẹ̀ ni ó ní ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn sọ́lá fún wa Abu Amr bin ala àfá òní kùránì ni àfá òní lọ́gá ni àfá òní hadith ni tàbá ń ká àwọn alùkùrá òsàbà tàbá ń ká àbú amúrú wà nù wọn. ó ní mẹ́ta ṣáátá máa rọ̀ jùlá ni. tẹ́ bá rẹ ọkọ̀ méjì tá ń búra wọn. tẹ́lẹ̀ ìbú tẹ́lẹ̀ náà wọn. ìlà gálàbà àmúhùmá ẹni tó bá jẹ́yàn bújù nù wọn ní òun ẹni. sẹ́wọ̀n bẹ́ẹ̀ ẹ̀yẹn sáà máa wọ́n máa láwùjọ tiwa náà kọ́tọ́ máa láfà kan àtàfà kan bá yọ ń já èyí tí wọn ò kí ẹ̀ rárá ní máa ń wìn ilé yóò ti sá pé ah ilé délẹ́kùn ẹ má bínú yóò wà yóò ní ó sá lọ ẹgbọ́n kò mọ̀ pípọ̀ sọ pé ó sá lọ ní sọ̀rọ̀ ní Karim lẹ́yìn ní ò kí ẹ̀ rárá gbogbo nǹkan ló lè àwọn kìnnì kan bẹ pé pé Al-Karim mo máa yóò fi pé àtúmọ̀ tó sọ ilé yìí ní sin kọ́ o tó bá tabá yóò tún bàbá rẹ̀ tí ó ṣiṣẹ́ ní òun tún kọ́ yóò wà rò kó tún wítìrí pé ó ṣe sọ́ so náà níjọ́ tẹ́yìn bá ti mọ àwọn èèyàn àwọn kan bẹ pé ti wọn ibi tán jẹ́ láì èèmù sí ni wípé ahán torí ibi tán dìde sí ibi tán ti dàgbà tẹ́yìn bá ti ní yẹn ìwọ rẹ má kọ̀m̀pìtì mi yóò là o. ẹ̀hẹ́n yóò lọ ọmọlẹ̀ yóò sì dára yóò dára ẹ̀hẹ́n kọ́dà ó padà ṣe tán jẹ̀wọ́ tó tún regret toró wí àwọn wíkúwí kan tó wọ́n pínkè sí nature rẹ̀ lélẹ̀ ẹ̀hẹ́n so ìdá anta akramta al-karima malaktahu èèyàn tó bá jẹ́ al-karim tó bá fi lè pọ́nlé kò ti ó nẹ̀ òun ni karim máa fi ń sá fún ta ni kò sóre fún kò sì pọ̀ dáadáa láwọn onímọ̀ pọ̀ láwùjọ òun ni ó rí ọ lónìí báyìí yóò lè ní ẹjọ́ ẹjù nǹkan sí wa náà hmm? tó bá fún tó dà fáyìí tó bá fún yóò tó bú ọ yóò fi lè máa kájọ fún ọgbọ̀n pé kò sí ẹ lè rí ti yóò tó wí tọ̀ tó bá fún lónìí tó dúpẹ́ fún ọ tó bá dijọ́ mi tó bá tún padà ní tó fìkú rè kẹ́mẹ́tẹ́ tó bá fi ṣe fún yóò tún sọ̀rọ̀ sọ̀rọ̀ Ah, ẹ lè ṣe báyìí náà ṣẹ́ ìnìkan ọlọ́run afún lówó ni ẹgbẹ́ òjò mọ̀ gbogbo nǹkan ni ó fi pé ìwọ́kàn sáà máa bá tiẹ̀ lọ ni kò sí tí ò ní wí tán ẹnìkan bẹ ládùúgbò mi ní ọmọ ọ̀tọ̀ ẹgbẹ́ mi orímijọ́ kan kan pé àfá ẹ̀ẹ́gá fún lówó mo nínú ọ̀rọ̀ lówó ó pọ̀ mi lé ń jọ́nà <laughs> mọ́sálásí omi mọ́sálásí wa àmọ́ wá ń tì afáyé ilẹ̀ fún ọ tí wọ́n pọn mi ọ̀ tó bá ti pẹ́ wọ́n ti ọwá dé oní ẹ mo fẹ́ pọn mi ní wọ́n ti pọn mi tán ọ ní a masalasi tí nìkan lèmi ti rí rí wọ́n máa ń tí omi ọ̀yẹ́gá máa tí omi náà masalasi àti church ìlú ní sọ wà sí fún ma kò yí gbọ́mọ̀ ọ̀rọ̀ mẹ́kọ́ kò sí kò tó sí ìjọ́ ní wítọ́ ọ̀nà àmọ́ ti gbọ́ kọ̀sí àwọn tó gbọ́ ní ẹni tí wọ́n sọ̀rọ̀ sísọ sísọ yìí sí ò wọ́n sáré tó tó bá ara rìn síwájú nílé tèmi gẹ́gẹ́ wọ́n so omi síta fún wọn yóò kẹ́rìn síwájú ni omi mìíràn lọ kan o ní sẹ́ sọ̀rọ̀ sí mi o ní sọ fún tó bọ́ yá pẹ́ akọ̀yà kan wíwọ̀n gbégbó sí ní kò pa mi o obi omi mìíràn nípa ara lè pa o kí ìtọ́ sọ̀rọ̀ sí mi lọ́dọ̀ rẹ̀ akọ̀yà kẹ́ tí omi ẹ̀mú lọ́kàn níbẹ̀ wọn ìbẹ̀rẹ̀ lè tó pa mi tán yóò tún gbóhùn ọmọ mi gbà tó là í mọ̀nà tọ̀bẹ́yàn bá pọ́n kẹ̀rí mọ̀lé mọ̀lá tẹ̀wọ̀ wa in anta akramta al-la'ima tamarrada bọ̀ tó bá rí al-la'im èèyàn tó dé èèyàn abú pátápátá tó bá pọ́n lé báyìí yóò tún ya ọmọ lọ́wọ́ ni àpọ́nlé òtún lọ fún yóò exploit ipe ní sí báyìí ìrẹ́ni tó dé ní ìtọ́sọ fún pé ah no ẹ má bínú omi yìí ṣẹ́rin tó fà báyìí ṣe pé o fẹ́ tó pọ́n lé ni yóò tún sọ pé bàbá mi sọ bí jẹ́ kí èyí tó lè bá ní kò ní kò ní dára fún ẹ̀ ọwọ́ tẹ yóò sálọ ó sẹ̀rí yọwọ́ yẹn ọ̀bọ̀ sẹ́yìn pé ní wọn náà bá sọ tó fún pé mo ti lo wọ́ọ̀dù kò ní dára fún ọ̀pọ̀ tó yẹ òun <laughs> tó bá fi lè pín èèyàn tí èsì kẹ̀rí èmò lè tàmọ́rọ̀dà yóò yàwọ́ tàmọ́rọ̀dà àtàmọ́rọ̀dà hmm? so now ìwà tẹ́yìn bá wá ní kọ́ ìyẹn ó mọ balance pẹ̀lú àwùjọ tẹ́yìn bá wà tó bá lo káràmù fẹ́ tí ó bá níbi káràmù ó àti ẹ̀bí àgọ̀ mọ́ lo káràmù púpọ̀ fẹ́ni tí ò níbi tó bẹ̀. Hmm? gẹ́gẹ́ bó ṣe pé náà kọ́ kò ní dá kó lo líle fẹ́ni tó bá jẹ́ fáṣíbìlì káràmù. àbòtọ́yé tí ń kọ́ ni wọ́n sọ pé ọ̀wádìí ò nẹ́dàá fi mọ́ọ̀dì ìsẹ́ìf kí èyàn anádà òní gift ẹ̀bùn ìṣe dáadáa kí èyàn ibi tó yẹ kí ẹ̀ ti lo fi mọ́ọ̀dì ìsẹ́ìf àyè ibi tó yẹ kí ẹ̀ ti lo ìdà ẹ̀ kápẹ́ ni stick àwọn hmm, stick and carrot approach Ah. ibi tó yẹ kí èyàn ti lo ìdà àdáyé ibi tó yẹ kí ẹ̀ ti lo punishment kí èyàn wá lo carrot ń bẹ́ ọwọ́dẹ̀ ònádà fi mọ́ọ̀dì ìsẹ́ìf kéèyàn lo ẹ̀bùn níbi tó ẹ̀kẹ́ ti lo dà pẹ̀lú ó lá níbi gíga mọ̀dérò ó máa ń kọ́ sàbúrú máa ń kọ́ sàbúrú gẹ́gẹ́ bí bí ó ti kọ́ sí pé kàwádìí ìfẹ́ìfìfì mọ́ọ́dí ìnádà gẹ́gẹ́ bó ṣe ṣe pé yóò kọ́ sí ìnira bíi pé kéèyàn fi ìdà sí ìtẹ́kẹ́ náà ti lo gift ẹni tó bá tó dìsáàfù pé bí a kéèyàn lo ànádà fún kéèyàn ṣètọrẹ fún kéèyàn sàmójúkò fún kéèyàn wá lo punishment fún irú ìnira tí ó kọ́ sí náà ní kéèyàn lo ìtọrẹ níbi tó kéèyàn lò dà sí bá ń bẹ ládùúgbò tó ṣe wípé òun máa ń dá àdúgbò rú ni gbogbo ìgbà ni máa ń dá wà lálẹ́ yóò ṣẹ̀ṣẹ̀ yóò ṣe yóò bu àwọn èèyàn irú tẹ́ẹ̀ bá ń pè tí ó bá kọ́ bẹ̀ níbi kéèyàn lo safe èyí ń sàmójúkò fún rẹ̀ àmójúkò tún jẹ́ kó tún lè sí ni yóò kàpẹ́ wíìkì ni. Hmm? ìtàwọn bàbá ṣe amnesty náà wọn ò wò pé ṣé wọ́n deserve ẹ̀ ni Quran fi sọ fún wa wípé wọ̀jẹ̀sá ò ṣèyí àti ṣèyí àti omisìlọ́ha ẹ̀sán aburú aburú bí irú ẹ̀ náà ní Quran fún àwọn afáwà ọ̀sùlà ẹni tó bá wá sàmójúkò tó wá sàkóso àwọn àfọ́sọ bẹ́ẹ̀ fún wa Ibn Taymiyyah rahimahullah ṣàbọ̀ wọn náà sì ṣe mọ́sálùbọ̀n ọ̀sẹ̀ ìgbà tí ẹ̀ máa ń ṣe áfúwù nígbà tí áfúwù bá lè lead sí islah àmójúkú ìgbà tí èèyàn máa ń ṣe ni tí àmójúkú ó bá líìdì sí àtúnṣe tí ó jẹ́ kí situation yẹn ó dà bọ̀ ẹni tó ṣe pé nísà àmójúkú ó tún jẹ́ kó tún yàwọ́ sí ni then èèyàn ṣe ìsúra níbẹ̀ so now ọlọ́run ọba òun wá ní alkerimu tó ju alkerimu lọ ẹ̀yìn ò rí pé irú tí ń kálukú èfẹ́ gbọ́ kọ́ pé dìsínlẹ̀ kọ́dà bí èèyàn bá ń dìnnà ẹ̀ nìkan sọ pé wọ́n ní lágbájá sóore fún ọ ló wá ṣe irú ilé ìfún kẹrìmù ni ìjọlọ́wọ́n bá fi sọ pé màá gábọ̀ kàbírọ̀ bí kàlkẹrìm ọlọ́wọ́n bá tó ṣe kẹrìm ó ṣe báyìí fún ọ ṣe báyìí fún ọ ṣe báyìí ó da báyìí fún ọ lóúnjẹ ó ṣe wẹ́ẹ̀ ṣe ló wá dé tó pé irú alkẹrìmù yẹn ló wá ń fi eléyìí san padà yóò jẹ́ kéèyàn lè wòyàn pa ah, òun ìṣèyàn dáadáa lóòótọ́ náà kálà ìtànjẹ tọ́mọ ẹ̀dá ènìyàn bá tàn jẹ́ ok fi ayé sóra ti máa ṣá àrọ̀ kábà èyíkéyìí nù sóra fọ́ọ̀mù fọ́ọ̀mù tí ọlọ́run ọba tó wu ọlọ́run ọba láti dá òun ló dá ọ sí ó dá ọ ní ó to oríkèé rẹ ó sì fún ọ ní fọ́ọ̀mù tó dáa ó fún ọ ní fọ́ọ̀mù kò jẹ́ èèyàn kò sọ ní ẹlẹ́dẹ̀ kò sọ lájá kò sọ ní kẹ́tẹ́kẹ́tẹ́ ó fún ọ ní fọ́ọ̀mù tó dáa tọ́ ọlọ́run wa ní kálà kò rí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ìgbàtàn jẹ́ tó ṣe pé torí pé ẹsí pé òjò kìyàmọ̀ ni àbí ẹsí pé ikú ò lè dé lẹ́ni time torí bẹ́ẹ̀ ṣe rò ó tọ̀ náà níparí àyà yìí ọlọ́run wọn dàrẹ́tì sáà mọ̀ṣẹ̀kó wípé bálítù kábíyèbó nàbì jì ìjọ àlùkìyàmọ́ lẹ́ ń pè nírọ́ tẹ́ bá ti wo wọ́ọ̀dù ọ̀rọ̀ kábíyèbó nàbì ní sí rẹ̀ kò ṣóòbí pé ó mọ̀ pé jálùkìyàmọ́ ń bẹ̀ yóò lè díẹ̀ kílẹ̀ ayé rẹ̀ tó le tó yóò lè díẹ̀ òun náà ni pé ń jọ tí mùsùlùmí náà bá fi ti ń ṣe bẹ́ẹ̀ pé àná ah, ọ̀gájà ilé ayé nìkan náà ni à ah, yóò lè yóò lè al-imanu bi yawmil ba'th téèyàn bá ní bìlífù rẹ̀ i expect kó mú àwọn ṣẹ́kàn tó bá bìlífù kó mú jáde lọ́wọ́ yẹn a sì expect pé téèyàn bá ní al-iman bi yawmil a expect kó má wọn ṣe aburú kan jáde lọ́wọ́ because the only thing tí ó wà fún ni pé kó wà utilitarian àǹfààní tí ẹnìkan ní ọmọ gbéná once tó bá ti lè àpé àǹfààní fún mi then why ló ní tí mi ò ní ṣe ẹ́ n tẹ́ èèyàn fi lè sọ pé nǹkan kan tó mọ̀ pé òun ò lè láǹfààní nísìn ẹ́ òun wá fẹ́ ṣe kójú oore fún yàn nítorí pé òun mọ̀ pé òun pàdé ọlọ́run bá ń jọ kàn ìyẹn gbọ́dọ̀ bìlífù yọmọ ìbá fún un lẹ́sìn ìpínlẹ̀ tó lọ́n fẹ́ sọ pé ara nǹkan tó jẹ́ orí papá àwọn kèfèrí ò bìlífù jọ àkìyámà ọlọ́run ní àrò àìtàlẹ́dẹ́ yóò ká zébù bìjì wà nábì ṣe fún ọ nírò wẹ́n tó kojú àkìyámà ní irọ́ kí ló ní ẹ̀yìn ìhùmọ̀ ṣe fàdáàlì kàlẹ́dì yàdùn ó lé ẹtì ẹni tó rí inú tí ó máa jágbe mọ́ ọmọ òrùka bọ̀ question tàbí rárá ni pé tọ̀ tábà wà rẹ̀ ń tó wá jágbe mọ́ mọ́rúkà ìtumọ̀ ẹ̀ ni pé òun ní báà ó ní weakness kò ṣe ìsìnbọ̀ rẹ̀ ó ní weakness nígbà tí ń ṣe àbí ó ti sùn gbàgbé wọ́n sọ pé irú ẹni tó believe jọ́ kẹwọn gbọ́n wà láyà ọdún alátọ̀ àmì onímọ̀ encourage àwọn èèyàn nípa oúnjẹ ọmọ òrukàn oúnjẹ tálíkà that is ara orí pa pé kó gbàgbé jọ́ kẹwọn wà náà àwọn sàwágbà fún jálùkì ọmọ àwọn nǹkan bọ̀ kí ní ṣàwà ní fi ń ṣe àwà pé ṣọ́hò ni pé a fẹ́ kí gbogbo nǹkan jẹ́ tiwà, a fẹ́ tọ̀ tiwa nìkan a fẹ́ kí gbogbo ilé ayé jẹ́ tiwà láàfi kí ẹ̀ ń pa ti tàbá sọ fún mùsùlùmí tó bá lọ́wọ́ bá ti gbà kọ́ àìtọ́ ọya fún ṣiṣẹ́ lórí ṣọ́kọ̀ rẹ̀ oníkíni wà mọ̀ yóò kọ̀ ṣọ́ hàná fíhì fa ùlà ìkà humul muflihun ẹni tó lọ́wọ́ bá fi lè sọ níbi ṣọ́kọ̀ ẹ̀mí rẹ̀ kí láti pè ṣọ́kọ̀ ṣọ́kọ̀ ni pé kéèyàn lójú kòkòrò pé gbogbo nǹkan tó bá dá tòun nìkan ni kó jẹ́ àmọ́ kó òun láì rí pé nígbà fẹ́ máa sọ̀rọ̀ àwọn mùnáfìkì àtàwọn kèfèrí ẹ̀wùn tó lọ́wọ́ bá sọ ń bi súrà tẹ́ ń ka ẹgbẹ́ àrọ̀ àìtẹ̀lẹ́ ìfẹ́ tó bùbí dín fàlẹ́lẹ́kà lẹ́dí ẹ̀dọ́ òlẹ̀ sí tọ́lá ẹ̀hún dọ́là tàbí nìkín fàwẹ́lì mùsùlùmí lẹ́dínà hùn ẹ̀rí pé ní tó parí àyà yìí ni pé lẹ́dínà hùn yọ̀rọ̀ òun wàyámùnà òun àlùmáwùn àwọn tó kọ́ máa ń ṣe kárí wàyámùnà òun àlùmáwùn sẹ́mi tí kéèyàn tó wá fún ìbẹ́ǹtẹ̀ pé lọ́mọ òní fún àwọn sálàfù wò tù pé bí ọkọ́ bí àdá bí kéèyàn tó gbáná just use it abọ́ jẹ but ẹ wo bílẹ̀ ayé ṣe rí nìsí everything la fẹ́ gbowó lé lórí ó lè ní kò sọ́fẹ̀ ní kìíní kan ó lè ní kò sí free money ní free town kò sí kìíní kan free kìíní kan ní kìíní kan kan so inú tọ́lọ́wọ́ bá fi ń ròyìn àwọn kèfèrí tí fi ròyìn àwọn mùnáfíkì ní pé wàyámùnà ó lẹ́lmà ọ̀hún ẹ́ àwọn akẹ́kẹ́ pé owó kọ́ àgbà náà náà ẹ̀mẹ́nà fẹ́ lò kọ́dà tí ò bá nílò kọ́dà nǹkan tó tún jẹ́ nǹkan gbogbo èèyàn náà nǹkan yóò tún gbọ́ wọlé tó bá fi lé gbogbo ẹ̀ àwọn náà fẹ́ mẹ́kọ̀ọ́ mẹ́rin yóò sì tún sọ̀rọ̀ òun lẹ́rìí pé wọ́n ní ojú ọ̀nà block àwọn mọ́tò wa fẹ́ mọ́ gba alternative act wọ́n ìsáré block ẹ̀ pé wọ́n gbowó ẹ̀rù pítọ̀ ní owó òkèlè ṣe ti ṣe lè yìí ẹ̀hẹ́n tó kò sí bí mùsùlùmí ti fẹ́ yọ kó kó yọrú àwọn wàyí kó lọ́dọ̀ ara rẹ̀ pípọ́ ní pé àná ẹ̀nà ilẹ̀ ayé ṣe wá gbànà yọ kò sí bí òsì ní affect Islam rẹ̀ but níjọ́ tó yẹ pé ilé ayé tá bá ti wà ń kọ́ kì í ṣe mùsùlùmí ló ń rúlu ilé ayé kò sí bí òsì ní affect wọn wá ń wẹ̀ ẹ̀jọ̀ rà mùsùlùmí ẹ̀sìn tiẹ̀ ìwà tiẹ̀ wọ́n bá sàmáhà ò ní wípé kéèyàn máa tẹ̀wọ́ mọ́ kó má fọkàn sí gbogbo nǹkan pé kó ṣetán láti fà àwọn nǹkan kan lẹ̀ ẹ́ lọ́jà wọn náà lò lọ́bọ̀jà wọn náà benefit ẹ̀ láì má gbà nǹkan ntọ́lọ́wọ́n bá gbé sàlámù lé lórí mi but kèfèrí èyí tó ìbò náà choose ò ní pé pọ́nkálùgbà sí gbá sí ni in kí ní ìṣẹ̀lẹ̀ lásìkò Umar bin Khattab radiyallahu anhu lásìkò Umar gbogbo nǹkan tó padà di pé nísìn nílùú Islam ó padà di pé àwa náà ní custom wọ́n ní custom wa ọjà téèyàn bá gbé wọlé ẹgbẹ́ yìí báyìí lórí rẹ̀ ìpínlẹ̀ kankan mùsùlùmí ò ní tẹ́lẹ̀ ìlú Islam nílùú Islam àyè gba àwọn èèyàn pípọ́ dẹ̀ tó jẹ́ kékeré lè kọjá rẹ̀ wọlé tí ó tajà yóò mẹ́kọ̀ owó rẹ̀ yóò sì lọ padà mùsùlùmí gbà kankan ìrọ̀jà fẹ́ wọlé. So, ọwá yá ọwá dásìkò wọn mọ̀ kọ̀tọ́ wọn sọ fún mọ́rù pé à àwọn kèfèrí tán kọjá tí wọ́n wá yìí táwa bá gbé ọjà tí wa lọ sílùú tí wọ́n sáfẹ́ lọ létà wọ́n mọ́ ń gba 10% hmm? wọ́n gba 10% no problem táwọn náà bá ti dé lù yín wọ́n ti gbé wá ẹ̀yìn náà gba 10% wọn ni al-mu'amalatu bil-mithl pé wọ́n náà báyàn náà tit for tat so now ten percent yẹn tẹ́ni ká máa gbà lọ́wọ́ kẹfìrí nígbà tó padà wáyá tán táàfin mọ́ bó láti dá kẹfìrí màmá lọ́fẹ̀ẹ́ kan á generalize toró ń kálukú mọ̀ sílẹ̀ pé mùsùlùmí lò ókè ṣé wọ́n igbá tí mùsùlùmí ashhadu an la ilaha illallah ah ṣé wọ́n igbá tí mùsùlùmí la ilaha illallah yóò ti tọ́jú fátí àti kúrò aláàdì ọdí àpẹ́ ṣe bẹ́ẹ̀ lálẹ́ tó bá yóò sì wé lára níwọ̀lú yìí ẹ̀hẹ́n ó di pé wọ́n fi ń ta àwọn èèyàn ọ̀gbọ́n ẹwọ́ ẹ máa gbá lórí everybody àmọ́ nípínlẹ̀ mùsùlùmí ìṣeré ẹ̀ so now èèyàn islam mọ̀ kọ́ wà pẹ́tọ̀ bá ti bá wọn lè amụ na ni ẹ bá wọn náà ṣe ní déédéé tiẹ̀ aburú má fi lékún níjọba bá wọn bá wọn kẹrọ bá ṣe ẹ lò wà dáadáa káwọn náà rí tí islam hmm? up till now ń láwọn àlú mùsùlùmí tán sì lówó wàláhì wọ́n lè ti wà affected in one way or the other ṣùgbọ́n níbi ọ̀rọ̀ owó ẹ̀ lè kọ̀ǹpíà ìlú mùsùlùmí sí ti tuntun kọ́dà kó wọ́n mọ́tò lóyún bìsí ìmọ̀ sọ èèyàn kò ìlú náà òbí kò ìlú náà US ní UK ní China ní France ní kò sí ìlú kankan tí ó sọ pé ìwọ tó wá pé òun first degree masters PhD kò sí yóò fún ọ lè fún scholarship first degree o ó bá fi lè ṣiṣẹ́ láíláí ò ní sànkẹ́kẹ́ ọ̀sán nífà bọ̀ nísìnyí náà nísìnyí náà sàwúdí sì ń ṣe báwọn ní ṣe fún náà pé tó bá ti dé ọdún first degree wà bá tó níka ọdún ṣe máta yóò fún ọ ní scholarship yóò fún ọ lówó yóò fún ọ gbogbo tọba wọ́n àwọn láwọn èèyàn bá sọ àwọn bá fẹ́ sanwó wọ́n ní wọ́n máa ń sanwó ní wọ́n náà ọba ò nídìí owó rẹ̀ king ìwọ yàpé ìtumọ̀ pé ó fi gbà ìwọ ìwọ ìwọ fẹ́ sanwó fọ́ba kí n yóò nídìí owó rẹ̀ tí mo fẹ́ sanwó ìwọ tó fà ní tó fà tán mẹ́rin wọn sọ bẹ́ẹ̀ ni pé wọ́n ní àwọn náà lófin pé téèyàn bá tán téèyàn bá bímọ sí sàwọ́dí téèyàn sí èyàn sí sí sàwọ́dí mọ́sálẹ́ ọwá ọ̀sẹ̀ pre education ní primary pre education ní secondary wọ́n wá sófin pé anybody tó bá ti enjoy pre education primary secondary ẹ̀kọ́ wọn bí wọn sí Saudi ni kò lè ṣe invest ní Saudi but àwọn táwọn wá jóòbí ń bẹ̀rẹ̀ báwọn ṣiṣẹ́ ń bẹ̀rẹ̀ wá pé àwọn fẹ́ separate láàrin àwọn ọmọ àwọn pé ah, so nǹkan tó wá lọ sí ìlú mi ok àwọn ó sanwó ọ̀gbọ́n àwọn ògbówó ọ̀fẹ́ fọba lówó ọba ò nídìí owó rẹ̀ wọn gbà kẹ́lẹ̀ kan sanwó lẹ́bàá hmm? tí gbogbo àwọn ìlú tẹ̀sí mọ́rí pé àṣà ìsìláàmù yẹn sì sẹ́kù Hmm? Islam ló ní kó ṣe pépà tí ìbá pé ilé ayé ti dàrú pé exploitation ó fẹ́ wọ pé àwọn èèyàn fẹ́ exploit dáadáa yẹn orí ọba tàn ká mùsùlùmí ò le tó bá òun lẹnìkan fi kọ̀wé Abul Hasan Ali An-Nadwi wọn ìwé yẹn wọn pè ní Islam and the West wọn tú sí ní òyìnbó bọ̀n lárúbáwá rẹ̀ nǹkan pè ní mọ́dá khosral alam mọ́dá khosral alam bin hitot al-muslimin ohun tí ayé lose tó pa àwọn mùsùlùmí ò sí ìjọba ẹ ohun tí ayé tó lose tó pa mùsùlùmí wọn wálẹ̀ ẹ the same báyìí ní sísọ fún yín gbogbo anybody tó bá sì ní wà mùsùlùmí lára kò sí bóṣe pé nǹkan le tó ẹ sì mọ̀ rí sàmá hà yẹn mẹ́ ẹ ẹ mọ̀ rí sàmá hà yẹn mẹ́ tẹ bá wọ tí èsè mùsùlùmí gbogbo bí sèwòkè lè máa ṣe tó lè máa sọ fún yẹn nǹkan o kò ṣe tán láti sọ pé fẹ́fẹ́ nìkan lówó ọ̀fẹ́ láwọn tí wọ́n ṣe mùsùlùmí ní tó ń rán màsán kó lọ gba lónìí oṣù kẹta kò gbàgbé káńsẹ̀ nìkan lówó ọ̀fẹ́. ah charity organization tẹ́yìn náà wọ́n fi ń gbára lójú ni tẹ́yìn tó ń bá dá charity organization kalẹ̀ in tó fà á tó fi ń ṣe òun ni pé wọ́n exempt from tax.

because gbogbo nǹkan ni ó tóbi lójú rẹ̀ ẹgbọ́n nísìnyí ẹ̀ ti wà nísìnyí tí ìbáyìí pé bí nǹkan ṣe dé kọ́ wọ̀lá ìkọ́lọ̀ kó fi wá lọ́kàn balẹ̀ kó tún wá ṣe yóò mọ tọ́ọ̀ṣì yàn lọ́kàn pẹ̀ntọ́lọ́n bá kẹ́ tó ní mọ́tò tí ìbáyìí pé báwùjọ ṣe rí kí ni màá èèyàn ò ní mọ́tò àyè wà mí mọ́tò rẹ̀ tí èèyàn wà gbé dákùnrin gbé mi débẹ̀ tó ní lè gbé but torí pé ah wọ́n sọ ẹgbọ́ lónìí pé wọ́n nígbà wọ́n gbé nìkan wọ́n kidnap rẹ̀ wọ́n gún lọ́bẹ sẹ́mà lóòótọ́ wọ́n gún yàn lọ́bẹ but ẹgbẹ́ ìpé ìsìnkú tí ìrẹsẹ́ epo kan náà ni ó lò pẹ̀lú gbogbo ẹgbẹ́ yóò wù pé kó ṣe ẹ́ wọ́n dára àwùjọ wà lẹ́bẹ̀ nǹkan ẹ́ wọ́n yọ fóònù wọ́n ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ́ tọ́ tó kẹmọ̀ kẹ́yìn máa sọ pé aláìní pọ́bátì àwọn ìlú tó pọ̀ jùlọ wa lọ wà dáadáa pé ẹ́ sì rí pa ìsìlámù bẹ́ bí Sudan ṣe pọ̀ tó yẹn Sudan tough eh ṣùgbọ́n tẹ́ ẹ bá dé ìmọ̀ bọ́ yóò sí wà mẹ́rin sí ọ̀tẹ́ ẹ bá dé airport Sudan. Sudan ẹ́dẹ̀ rí àwọn box kan tàbí kalẹ̀ báyìí táwọn èèyàn jowó síbẹ̀ owó charity náà ni o ọ̀dẹ̀ náà nǹkan ti ń sọ báyìí pé ìlú ti wá ní à <laughs> kọ́dà kò fi cct ìsílẹ̀ yóò gbé <laughs> yóò gbé eh? àwọn ìlú ìsílẹ̀ yóò sì mọ̀ bá tẹ̀ lọ dẹ́n tòun ti bẹ́ẹ̀ náà kò tó rí ẹ̀ sọ pé bóyá ká má tó sòrè fáwọn èèyàn bí nǹkan ṣe tọ́ọ̀fù tó náà nǹkan wọ́n sì tún wà nǹkan tó fáwọn èèyàn hmm? orí ni pé jẹ́ ara àwọn tó sì jẹ́ kó wà mẹ́rin ọba jẹ́ kí gbogbo nǹkan táwa ń ṣe kò sí ibi ìnìkan ọdọọdọ lọ kálá kìí sí bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ́ gbàtàn jẹ́ kìí sí bẹ́ẹ̀ ṣe rò bálùtù kásìdìbò nàbì jì ìjọ kìyàmà òun lẹ pè wà la hafizu tọ́ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa àwọn màláíkà tí wọ́n ń kọ iṣẹ́ òǹkálukú lẹ̀ tẹ́ bá gbọ́ pé wà la lórí yín àwọn nù alhim pé èèyàn sọ nǹkan kéèsì àfihàn tọ́lọ̀ bá ń wí ni pé protection o ara ṣe màláíkà náà protection wà mẹ́rin ẹgbọ́n mi Quran sọ fún apá àwọn màláíkà yóò yà ọgbọ́n náà amúrìlá àwọn màláíkà kan mẹ́rin àwọn ni wọ́n tó ń sọ wa gan níbi pé kí aburú má ṣẹlẹ̀ sí wa àwọn kan mẹ́bá protection sísọ eléyìí protection kìí sóhun ìdáyà yẹn wú ti sísọ superstition Hmm? wípé gbogbo nǹkan tẹ́ ń ṣe ni wọ́n mọ́nítọ̀ ni wọ́n sì ń document, ẹ́ eh, ni wọ́n sì ń record. hibzu ti mọ́nítọ́rìn òun ni hibzu ti superficial òun ni ilé hibzu pé wọ́n record tẹ́ ń ṣe òun nílé níjọ́ tẹ́ bá ti ń gbọ́ pé tọ́lọ́wọ́n bá ń lo hibzu títún lo àlámà wípé wà inna alaykum la hafizu tẹ́bá ti rí hevzu eléyìn hevzu wípé èèyàn mọ́nítọ́ yàn àbò ń supervise yàn àbò ń rìkọ́dù tí ń ṣe àbò òun náà ti sọ̀gá fún ọmọ sọ òun ni hevzu ìtànwé òun náà láàkà ń bi sọ́tún mọ̀tọ̀ fifteen pé wà máa ó sì lu àlẹ́yìn àṣìbí àwọn kèfèrí tán fún àwọn mùsùlùmí ti ẹ̀yẹ àfi wọ́n pé kẹjọ supervisor fún ọkọ̀ sọ wọn káàkiri dègbòdègbò tó mọ̀ sọ pé náà àwùlá ìlàgbà ọlú hmm? so àwọn mọ̀láíkà kàmbẹ̀tán jẹ́ hafizun fún yín wọ́n supervise yín wọ́n sọ́ṣẹ́ yín wọ́n monitor yín ẹ́n then àwọn mọ̀láíkà yín kọ kìrọ́mọ́n kàtìlì kìrọ́mù káràmù tàṣọlẹ̀ kan náà kìrọ́mù jẹ́ jámù kẹrì wọ́n jẹ́ ẹni tí ẹ̀mí wọn mọ́ ẹ́n wọ́n jẹ́ ẹni tí wọ́n dá lẹ́dà ẹ béèrè wípé ọlọ́run ọba tó dá màláíkà kí ló dé tí màláíkà gbọ́dọ̀ fún jẹ́ kìrọ́m ò ní wípé Allahu alam ọlọ́run bá fẹ́ gbéṣẹ́ fáwọn màláíkà kan rìkọ́dù iṣẹ́ lóòótọ́ màláíkà ò lè ṣe lọ́hùn àmọ́ láti kọ́ àwọn lẹ́kọ̀ọ́ màláíkà yẹn gbọ́dọ̀ jẹ́ kẹrìm kẹrìm lẹ́ni tó ṣe wípé yóò ní sense of justice gbogbo wa dáadáa lé ayé ìní òní ẹ́n kò ní ṣe jàǹbá fẹ́ni tó tọ́ sí láti dára fún kò ní bu tẹnìkan kan bó tẹ̀gbọ́n bá fẹ́ ṣe kò lè rí iṣẹ́ náà bọ́lọ́n ti dà ó wọ̀rọ̀ sí tọ́lọ́n bá ní kò ṣe bọ́lọ́n bá ń sọ àwọn ìròyìn yìí fún wa tó dà kó fi lè káwà lẹ́kọ̀ọ́ pé tó bá ṣe pé àwọn ẹ̀dá tóun dá gan tó ṣe pé òun dá wọn lórí pé dáadáa nìkan wọ́n lè ṣe òun bá tún ní wọ́n gbọ́dọ̀ ní quality báwo wá ni àwọn ẹ̀dá tóun dá pé wọ́n ní tendency àti méjèèjì àpàdà kankan tọ́kan náà àpá sọ ń pa pé kí ló dé tọ́lọ́ ara àwọn ẹ̀kọ́ tá a mú níbi pé ọlọ́run ọba sì ròyìn kan ròyìn àwọn èèyàn tó fẹ́ kán mọ́ mọ́nítọ̀ wa wọn lè kọ́ sọ pé irú ròyìn yẹn náà la fẹ́ fẹ́ níbọ̀ tó bá fẹ́ take up any task láàrin wa ọlọ́run ní kìrọ́ọ̀mọ̀ ni wọ́n jẹ́ alápàlẹ́ alápàlẹ́ pé ẹni tó níwà dáadáa tí kì í bẹ̀ ṣàṣà lálejò òun lẹ́ẹ̀mọ̀ gbọ́ wípé nígbà tọ́lọ́ náà fẹ́ sọ fún wa ní suratul Furqan tó ní ṣáàyìn sọ wípé bàúláìkà ìbẹ́dìlélọ́ sẹ́yà àti àṣánà tó kán lọ́gbọ̀n sọ́fọ́n yóò lọ́láì mọ̀tá wàlẹ́dínà la yashhaduna zuur wa idha marru bil-lagwi marru kiram àwọn tó ṣe pé wọn kì sí ibi tó bá ti ń propagate irọ́ àbí tán ti propagate nǹkan tí ò ní basis bídà ní ṣírkù ní máfíà ní òye síbẹ̀ wọ́n ìdá márùn bí lágùn tó bá gbáyàn bá ń sọ̀sọ́ kú sọ márùn kìrà wọn wọ́n lọ gently wọ́n bá wọn dá sí that is ìdùn pé eléyìí ó ba pàṣáàtì mi jẹ́ ẹni tó ní class tẹ́kútẹ́kú wá ní class kò wá wá involve omi tó lè bàbá wọn lọ́wọ́ àbíyẹ̀ jẹ́ láti ní kẹrí hmm? ẹgbẹ̀rún àtọ́lọ́mọ̀ fẹ́ràn kọ́ni kọ́ni sọ pé àwọn wọ̀nyí àbá kọjá ń pa àwọn èèyàn tí wọ́n sọ̀sọ̀kúsọ wọ́n ni kọlu salamun alaikum lánàftagul jahil ọlọ́run kọmọ bẹ lórí àwọ òwò ẹni tí ó wùwà tí ò dá sí wa alìjáhìlù tó ní mímọ̀ mbẹ ẹni tí ò ní mọ̀ mbẹ alìjáhìlù ẹni tí ò ní wà dáadáa mbẹ pé nísìnyí àìmọ́ ń wù ẹni tí ò ní làkàì ní ẹni tó bá ṣe nǹkan tí ò tọ́ sí á pè ní jahil tó ẹgbẹ́ kìí sí gbogbo akọni mọ̀kọ́ ní tí ò yẹ kó ṣe òun ni Yusuf ń sọ fáwọn ọmọ ìyá rẹ̀ ala alimtum ma fa'altum bi Yusuf wa ahi idh antum idh antum jahilu tẹ bá tún pé ńgbà tẹ mọ̀ ṣé tùmọ̀ pé wọn ò mọ̀ pé táwọn jù sínú kànga wọn mọ̀ bó rọ̀ǹgì wọn then bal antum qawmun tajhalun hmm on lawa nabi Ọlọ́run mo sọ fọ́lọ́run ba nígbà tó bá bi nǹkan lọ́dọ̀ Ọlọ́run ba te kan be oni awo egbo pe ni suga a'udhu billahi an akuna min jahilin tí mo sá sọ fa wọn al jahil len to o act lọ́nà tí ó ko ke act al karim ni wa avoid jahil hmm bayan ni yan ṣe radio program on sọ̀rọ̀ Ọlọ́run lọ ẹnìkan bẹ̀rẹ̀ pé tó ń sọ ń bínú ó sì pè wọlé kò ní dá fún ọ obìnrin ẹ̀sán ìgbẹ́tàn pípẹ́ ẹ̀dàkùn ẹgbẹ́lẹ̀ ẹpẹlẹ̀ ẹjíkẹ́lẹ̀ mi wọlé ojú wọn náà bá bẹ̀rẹ̀ tọ̀ prógámù dàrú <laughs> so ẹni tó ń bá jẹ́ kẹ̀rìm náà ni wọ́n máa mú nǹkan mọ́ lára so ṣùgbọ́n iṣu ni pé téèyàn bá wà láwùjọ bí táwọn lè áwọn bá ti pọ̀ jù èèyàn náà padà mú wà wọn òun lẹ́bìrì báwọn èèyàn máa ń sọ pé yóò rí ẹ̀kẹ́ tó réyàn tó bá jẹ́yàn dáadáa tó wá jẹ́ dírẹ́fà torí pé àwọn èèyàn tí wọn ò dáa nígbà tó wọ́n kó bá wọ́n sọ pé yóò hẹ́ tààrà rẹ̀ gan pé mo ti wá yóò kọ́ òtútù ni ẹ́ bí bọ́kún náà tó mọ̀ náà padà mọ́ mú díẹ̀ dẹ́ẹ̀mẹ́ ah, pé àwọn bá máa ń lo bí mẹ́wàá òun náà mú bí <laughs> so àgbákò ní kéèyàn wà ní àgbákò ní kéèyàn wà láwùjọ àwọn ilẹ̀ àmúná sí wa èèyàn náà mú bẹ́ẹ̀ ní kò sí bó ti fẹ́ ṣe so yóò ti wà tún lójú wó ti wà afláyà ló jẹ níbẹ̀ ẹ bá lẹ́yìn kan tó ń bá wà láà níbi tán tí tẹ́yàn tí ń ṣiṣẹ́ náà kọ́ pé gbogbo àwọn ìyókù ni wọ́n yà wà láàkà wọ́n wá jẹ́yàn dáadáa wọ́n padà fẹ́ kó bá ní wọ́n tẹ mọ́lẹ̀ tẹ mọ́lẹ̀ pé wọ́n kọ́ta ìfarayọ́ pé ah kí ló dé ah ẹ́ wọ́n náà ẹnìkẹ́ náà ti ń gbé díẹ̀ díẹ̀ wọ́n fẹ́ kó bá so Quran sọ wípé àwọn màláíkà yìí inna alaykum lahafizin àwọn tí wọ́n máa mọ́nítọ̀ ọ̀ṣẹ́ yín ó wà fún yín kiraman àwọn tí wọ́n jẹ́ àwọn tẹ́mi wọn mọ́ ṣíṣe sí wọn mọ́ tó jẹ́ yẹn alápọ̀nlé kàtìbí tí wọ́n sì jẹ́ ní títún kọ̀ nǹkan tẹ́ ń ṣe lẹ́ then ya'lamuna ma taf'alun ìtẹ́ ń ṣe wọ́n mà ní nǹkan tí ẹ̀ ń ṣe níṣẹ́ ní nǹkan tẹ́ ẹrù náà tó ṣe pé division tẹ́fẹ́ fi ṣẹ́ wọ́n kọ̀ yẹn náà that is action kan tẹ́yẹn rò sọ́kàn pé pé nísìn ó ti gbé division lé ẹ́ èèyàn ti plan ìtàn ọkàn náà ló plan ẹ̀ sí pé pé eléyìí náà ń kọ́ òun náà attract kíkọ́lẹ̀ yes ó sì attract ẹ̀ṣẹ̀ gan èyí tá a mọ̀ ní kò attract ẹ̀ṣẹ̀ òun ni touch tó kàn sáwá síyàn lọ́kàn kìí ṣe nǹkan tó pé èèyàn fẹ̀kan ti dìsáìdì ìwọ náà ti ṣe lọ́kàn tá wọ́n bá ti kó kà áàkì lókù ìyẹn o ikọ̀ ń lẹ́ńbẹ̀ fún ọ. èyí tó bá sáré wá àpọ̀rọ́ọ̀tù wà wà fáwísù wà àpọ̀rọ́ọ̀tù ni pé ah nǹkan yẹn kàn rò kankan eléyìí ọlọ́run nínú. ọ̀hún kìí ṣe yẹn mọ̀ ń sọ kìí ṣe ẹ má wọrí. so n tá a fi ń sọ ilé yìí ó ní pé báwọn yẹn ṣe máa ń pèsèǹtì ẹni wọ́n rò pé gbogbo nǹkan tó bá ti wá sí yàn lọ́kàn pápátá lọ́lọ́wọ́n ní mọ̀ ṣe é sì ń yan sọ̀rọ̀ èsì gbogbo ẹ̀ ìfàtẹ̀rí ó sọ̀pọ̀tì ọ̀rọ̀ yẹn nǹkan tó bá wá sí yàn lọ́kàn ní tọ́ọ̀chì tí èèyàn ò tí ì di ọkàn mọ́ ẹ gbọ́ any thought téèyàn bá ti téèyàn bá ti di ọkàn mọ́ tí wọ́n náà ti ṣe gbogbo àwọn steps tọ́kàn náà ẹgbẹ́ ok aago méjìlá kíní kan kíní kan sọ wà nílé ṣe kíní kan ọ̀sọ́ oh, jáde ẹ̀ tó ń rò ìyẹn náà ń bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n kọ̀ ọ́ the only thing kan wá ni pé lẹ́yìn ìgbà tó bá wá rò tán tó wá ṣe pé torí ọlọ́run ọba ló padà wá fi ṣe ẹ̀yìn láwàá parẹ́ ó ní hadith sọ ẹni tó bá ti kọ́kùn lékà kó fẹ́ ṣàbúrú kan kò padà wá ṣe ẹ̀hẹ́n láwàá kàn bá tẹ̀ sí dáadáa fún bọ̀tẹ́ tó lájọ ọkàn kó òun fẹ́ ṣàbúrú kan kìí ṣe pé torí pé torí ọlọ́ọ̀ni padà bí ṣe máa kí ní òun padà wá bọ́ sí àjọ ọkàn náà wọ́n kọ́lẹ̀ lọ́wọ́ lábúrú ó ní Kùránì ń sọ wípé lillahi ma fi samawati wa in tubdu ma fi anfusikum aw tukhfuhu yuhasibukum bihi tẹ́ bá fi tó wà lọ́kàn yín hàn àbẹ́ ìfipamọ́ ọlọ́wọ́ bó ṣe ṣìrò lórí ẹgbọ́ àbẹ́ ìfipamọ́ kí ewu tẹ́yàn fipamọ́ ni wọn ò ní kọ́lẹ̀ o ibi tẹ́tù ti rí tó tún jẹlé iná pẹ́ ẹgbọ́n tánì sọ sáwọn pé ìdátàwájá alìmùsùlùmánì bìsà ìfẹ́ ìhìmà tí mùsùlùmí méjì bá fèsì ara wọn pẹ̀lú dàwọn méjèèjì ẹ́ pàkìláhùmá min ahlìnà àwọn méjì ọmọ náà ni wọ́n á ah, anábì ah, àti ẹ̀gbóyàn tó pààyàn yẹn tán wá pa ń kọ́ ní innahu yuridu qatlaka ọ̀yọ́ náà fẹ́ pa ẹnìkejì ẹgbẹ́ kò sí pa bọ̀ ẹ ti mọ ogun tó ti o. tọkàn bá ti tí ọkàn bá ti dè lórí dìde máa lórí tọ tá a bá wo. Thank you tá a bá wo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá dákọ nípa àwọn màláíkà tí ọlọ́wọ́n bá gbéṣẹ́ ilé lọ́wọ́ ìtẹ́ẹ̀dì tọ́lọ̀ máa ń ṣe fún máa ń ṣe fún wa. ó ṣe pé òun ló ní agbára lórí gbogbo nǹkan tó dá àwọn màláíkà lórí pé kán wà lórí dáadáa wọn ò lè yapa àti ọlọ́run gan tọ́lọ̀ bàbá tó wá ń sọ fún wa wípé ẹni malak tóun bá gbéṣẹ́ fún features báyìí ló ní ló fi gbéṣẹ́ fún ló fi sí lára ó mì pé àwa tá a jẹ́ èèyàn fúnra wa gan kọ̀wò táwọn onírú nature ń kọ̀wò àwa la gbọ́dọ̀ tó mú jù nísìnyẹ gbọ́n tó sọ fún wa Jibril ọlọ́ni Jibril rí ọ innahu laqawlu rasulin karim ẹwọ̀n kan ẹwọ̀ karim náà ẹ karim lè mí ni ẹni tó rí rẹ pọ̀ ẹni tọ́lá rẹ pọ̀ ẹni tí quality rẹ pọ̀ bí kú wàtí wọ́n ní Jibril ẹni tó lágbára ẹni tó nípò lọ́dọ̀ ọlọ́run mùtọ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀gá ni débi pa màláíkà tó máa ń tẹ̀ láṣẹ tọ́mà lọ́dọ̀ ọlọ́run amin ẹni tó wà trustworthy tọ́lọ̀ bá sọ wípé Jibril ó jẹ́ amin ó sì ní kó wá lòun fi sẹ̀lẹ́tẹ̀ pé kóhun ṣúṣẹ̀ pútọ̀ òun ni kó gbé mẹ́sẹ̀jì fánàbí sallallahu alaihi wasallam hmm? tó ṣe pé kọ́dà ó bá fẹ́ ṣe otherwise gan kò lè ṣe mí tọ́lọ̀ tó wá ń ka àwọn pictures yìí fún wa àwa náà gbọ́dọ̀ ní features agbọdọ a wá tó sì pé tá a bá sì pa a sódà ká fi lè réyàn tí ó undertake àwọn task yẹn níbi ìṣúrọ̀ táǹkà yìí ọlọ́run bá dákọ̀ nǹkan ọlọ́run sọ fún wa pé àwọn yìí láhàfèrè a ní hifzu tó wà ń bẹ hifzu kí ni ti àríáyá wa raqaba hifzu superstition pé àkọ́kọ́ kó tó di pé èèyàn èèyàn tá fẹ́ kó undertake ẹni task kankan i expect ẹ̀ ní alkaram ó zakatul fitra ay nafs kẹ́mi rẹ̀ mọ́. ìkejì afẹ́ kó ṣe pẹ́ ní yìí ọlọ́run bá sọ káàtì bí fáwọn màláíkà kí là ń fi kìtàbà ṣe kákọ̀ǹkan lẹ́wọ̀n ni pé à ń fi rẹ́kọ́ọ̀dù kíìpù ká dè nǹkan bí ṣe ń lọ pé ìvẹ́ǹtì ìbáyìí ló ṣe rí quantity báyìí ń sin quality nǹkan báyìí ká dọ́kúmẹ́ǹtì ẹ̀ irú ẹni yẹn náà ń kọ́ ó gbọ́dọ̀ ní dọ́pt dé lẹ́kùn pé gbogbo nǹkan tó bá fi sọ́dọ̀ rẹ̀ ń kọ́ kò ní lékún kò ní dínkù yóò kéèpù rẹ́kọ̀dù. then lẹ́yìn rẹ̀ ọlọ́ni ya'lamuna ma taf'alun lórí pa màláíkà èèyàn gbọ́dọ̀ nímọ̀ pẹ̀lú táàsì tàbá fún kò fi lè sọ then iṣẹ́ kọ̀ọ̀kan wà nídìí irú kí làwọn abẹ iṣẹ́ tó bá nídìí physical power. Hmm? ẹ̀sì skápàwà fún pẹ̀lú pípọ̀ ọ̀rọ̀ tó náà fún náà wà ń bẹ̀ kí kìtà bá wà ń bẹ̀ i adopt kí kéèyàn níma pẹ̀lú nǹkan tó fẹ́ ṣe fún náà wà ń bẹ̀. tọ́ ọlọ́run bá sọ wọn pé innal abrara láti nàì àwọn tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ tán ṣiṣẹ́ rẹ̀ wọ́n wà nù dẹ̀ra wa innal fujjara láti jahim àwọn tán jẹ́ pò kí èèyàn wọ́n wà nù ìjìyà náà Ibn Qayyim rahimahullah ó sọ̀rọ̀ kan tó pàtàkì nípa aráyà yìí a padà ká náà bọ̀ ká kọ́ ká ní sí nígbà pé a fẹ́ sọ Ibn Qayyim ní tá a bá ní àwọn èèyàn tán la tahsab anna al-ayata maqsuratun ala na'imil akhirah wa jahimi afaqa mo rò pé bóyá ìdẹ̀ra àjọ alkiyama àti ìyà àjọ alkiyama nìkan ni wọ́n wí o pé ẹni tó bá jẹ́ abrar yóò wà nù dẹ̀ra ẹni tó bá jẹ́ fujjar yóò wà nù yà pé kìí sí ilé ayé kìí sí jẹ́ alkiyama nìkan o bá fi dáwòrè kọ́dà nílé ayé yìí náà nílé ayé ni ní barsa ni ní jẹ́ alkiyama ni wọ́n ní fàáhùlà fi nàími wàáhùlà fi jahim ọ wá ní wàálì nàímù ilá nàímù lọ́kànlọ́ ṣé dẹ̀ra kan bẹ tójú dẹ̀ra ọkàn lọ bí kan pé ọkàn yẹn wà nísinmi ọkàn yẹn ń gbádùn ìyẹn kò síra èèyàn lè pìtẹ́ǹdì ìgbádùn títa but tí ò bá ti ní àyẹ̀mọ̀ kò lè gbádùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́rí táwọn náà ń ṣe níṣẹ́ tó ń kálukú ń ṣe jágbára rẹ̀ lọ ẹ̀ ó ń fa àwọn kinní yẹn fi kọ́va irú ìyà tí ń bá fa lọ́kàn rẹ̀ gbogbo nǹkan tẹ́ táwọn èèyàn máa ṣe lórí social media ṣe kí nǹkan tó ń display o ẹ̀ inú ìyà gidi ni wọ́n wà lọ́kàn wọn wọn ò feel satisfaction but torí pé wọ́n fẹ́ lo eléyàn láti fi kọ́va nǹkan táwọn ń go through tẹ́ hmm? bá gbọ́ náà ní ìsìtàbà àgbàgbọ́ gbogbo àwọn ilé ìtàwọn tẹ́ ń dà lóru káàkiri yìí ń ṣe pẹ̀lú àwọn èèyàn táwọn ti kọrin kọjá táwọn èèyàn sọ pé wọ́n kọrin ní Michael Jackson àbí ẹ̀rọ yẹn ṣe wà nísìn kò gbádùn but ó ń fi gbogbo àwọn kìíní ní fi ń bò táwọn sọ pé kò gbádùn kọ́dà ikú rẹ̀ gan ṣò pé kò gbádùn wọ́n ní láti máa pọ́ǹpù ẹ̀ lógún kan kó drọ́ọ̀gì kan bò kó fi lè rí kìíní ṣe the last one náà ṣe ló yíwọ́ ma kógún bò kógún bò kógún bò kógún bò oríṣiríṣi rúbí tán ti lọ léwọ àwọn ti lọ léwọ agbada ṣẹtàn bẹ́ẹ̀ bá wọ bẹ a èèyàn lé bá o gbogbo ibi tí ṣẹtàn ti ń ṣeré làwọn wọ orin nudity violent gbogbo àwọn jákujáku ṣẹtàn ẹ irinṣẹ́ ṣẹtàn ibẹ̀ làwọn sì wà bọ̀ wọ́n láti máa pọ́ǹpù owó síbẹ̀ tó dàkẹ́ mọ́lẹ̀ wọ́n ti máa ti ń lọ. Ibn Qayyim ni wa halil na'imu illa na'imul qalb wa halil azabu illa azabul qalb. Ìdẹ̀ra wo ló tó dẹ̀ra ọkàn? Ìyàwó ló sì tó pé kí ọkàn yẹn máa jẹyà. Ó wá ẹgbọ́n kan, wa ayyu azabi ìyàwó ni aṣáàdù ló fi ń sírìọ́sì human health ju bẹ̀rù lọ ẹ láwọn fẹ́ kẹ́ ní ó tọrọ yìí ìyàwó ló fi ń sírìọ́sì ju bẹ̀rù lọ ṣe bá ti gbọ́ incident ti ṣẹlẹ̀ káàkiri nísìnkọ́ ìbẹ̀rù náà ni o wọ́n tẹ̀ ní they live in fear ìbẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù ìbẹ̀rù kọ́dà àtẹ̀ ẹni tẹ́sán kọ́ ní dẹ́rù bàyà náà kọ́ òun náà tó ń live in fear tiẹ̀ náà àwọn gbogbo àwọn tí wọ́n yìí sọ pé ìlú wa náà da náà ni àwọn àlòkù tó bá ti lòkù ń bì kan làwọn máa ń kó wá wíwá yẹn kò sẹ́nìkan tó lè bìlíì pé ìlú tiwa náà lè di ìlú bíi táṣẹ̀ máa ń sọ kẹ́nìbọ̀dì tó bá mọ gbogbo nǹkan táwọn tú páàkì bí ig ṣe ń gbogbo àwọn gbogbo àwọn violence wọn ṣe ń ṣe èyàn lè bìlíì pò lè jù ó lè wà ń lù wá Ibn Qayyim sọ pé ìyàwó ní fi ń lágbára ju min al-khawf ju ìbẹ̀rù lọ àpò bẹ̀rù sí nǹkan inú ọkàn ni ó wà wọlham ìyàwó ní ń bẹ ló lágbára ju kéèyàn gbé nǹkan sọ́kàn lọ ìrònú wọlham àti ìbànújẹ́ wà bí kò sọ́dì kí báyà yẹn fún pínpín ìyàwó ní jù yẹn lọ nísìn làwọn tó tó ń mọ̀ pé wọ́n ní lágbájá ní depression lágbájá ní kíní kan lágbájá ní kíní pé táwo òfẹ́ kan tí ìrọ́rùn oúnjẹ yẹn jù láti mọ̀ pé depression pé depression kíní aláfẹ́ jẹun náà ní ọkàn mẹ́mọ̀ wọ́n sọ fún dókítà kò ní dákùtù ọlọ́run ẹ̀wá depression tẹ̀ ń wí kí ni gbogbo tẹ̀ ń wí ní sí normal normal làwọn á rí tí and I serious for kí ni tẹ́yìnbá ní depression bó ní ìsìnkú ní depression ó lè ní ah, ah. ó ní serious ronú ní ewé à serious ìjẹ́sí à ah, kí lẹ́ bẹ́ẹ̀ fi wọ́n ó ní à ó tún òun lẹ̀ mọ̀ pé orí pé wọ́n sẹ́yìn àwọn òní mọ̀ pé ìdẹ̀ra làwa because sẹ́rí àwọn eléyìí ẹ̀dẹ̀ kan ti kọjá là kọjá kámádé depression wọ́n sì depression wọ́n ti kọjá là pátápátá so now ìyá wọ́n gbọ́dọ̀ máa jẹ́ láti ìsìn kó tó di jálùkì àmọ́ wọ̀ ìyà tí ó hàn sáwọn èèyàn ni ìyà tí ó hàn gbogbo wọn máa ń sọ ó lè sọ pé ìmí lè kúrò lórí social media fún bí ọdún méjì yóò sọ pé láti bí gẹ́gẹ́ tí ó ń kọ́ mẹ́sàn òun wà òun ní depression òun kàn sá kọ́ ní o àwọn òyìnbó sọ àwọn tìlú wa náà sọ ẹ̀hẹ̀n so ṣe wọn wọ́n ti kó sínú ṣábàkọ̀ sẹ́gẹ́sẹ̀gẹ́ ṣètọ́nù tó ara níṣẹ́ tó mọ́ sí sí àjẹyàn náà ni ìbẹ̀rù ìbẹ̀rù ìrònú fọ́nfọ́n fún pẹpẹ ìbànújẹ́ ó náà ní náà ní sọ e, èmi ò fẹ́ dignify kí n dákọ̀ ẹ̀ láìláì ọtí kí n sọ pé àwọn jagunjagun yìí máa tẹ̀kílà ìrìnṣẹ́ kí máa fi ṣe kútúbà láìláha ilẹ̀lẹ̀ ẹni ọlọ́ka máa ti àwọn alówó èèyàn wá ní mọ́wọ́ ti ara rẹ̀ ní láìláyé láìláyé yìí kéré náà ṣùgbọ́tọ̀ nígbà bá àwọn òṣìṣẹ́ mọ́wọ́ ti wọ́n èyí wá bẹ kékeré ní kékeré gbogbo nǹkan tarí táwọn èèyàn ń fà nísìn wọ́n kàn sá fún nǹkan ẹ̀yọ̀ kan ó ń kálukú máa gbé òdodo bẹ̀ ṣùgbọ́tọ̀ ní wípé ẹ mọ̀ pé nǹkan tó wà lábẹ́ rẹ̀ gbogbo kíní drug anybody ò fẹ́ now kẹ́ni tí kìí ṣe mùsùlùmí kí lóye tó kúnjọ́ kan tẹ̀ síjọ́ kejì ní àdé ìṣe mùsùlùmí. ó yẹ ti mọ̀ pé ah bá ti kàn rọ́ tọ́sí tọ́wọ́ nìkan so many things ní padà wúlẹ̀. sọ̀rọ̀ lẹ́nu kan èyí tó kẹ̀mí nìyí. Ah. wàáyù azabin aṣáàdùmí ọ̀f ìyàwó ní fi ń sírìọ́sì tó ju ìbẹ̀rù lọ ìdí mọ̀ sọ bẹ́ẹ̀ pé àwọn àfáàjì kó máa yé wa pé tàbá pẹ́tọ̀ innal abrara lafi na'im wal fujara àti kí síjá kìyàmà ló ti bẹ̀rẹ̀ na'im wà nílé ayé azabu wà nílé ayé ara azabu yẹn náà ni pé kí ni ìyàwó ní fi ń lo ní fi ń burú ju alkhawf ju bẹ̀rù lọ àwọn onímọ̀ níyà ẹ̀gbọ́n ìyà ṣe ni ìyà tán ṣe ni wọ̀lham ìrònú tán bá kàn wà pẹ̀lú yìí nìkan ni wọ́n ń tújú ká tán bá ti dá wà ọ̀rẹ́ tó bọ́ sínú situation àpàdà wọ̀lhọ́zù ìbànújẹ́ wọ̀bí kò sọ́dì káyà fún pẹ̀tọ̀ gbogbo kìíní náà wọ́n fi pé bóyá àwọn lè wá wọ́n fẹ́ wá dùnú síbò mi náà fi wá drọ́ọ̀gì náà fi ń wá gbogbo ilé ìpébi táwọn èèyàn bá sàtìwà tó sàmọ́ hélì fún ọdún kan ṣẹ́kẹ́jì kìíní kan ìṣẹ́ náà bá sà hélì tán ẹ̀sà padà parí tó bá padà parí tán ìwọ ló padà tó máa bá ìkú pa lọ. Hmm? láwọn ẹ èèyàn tó lè fíìl pé a ah, mo fẹ́ lọ kó sínú làgún mo fẹ́ kó sínú Eh, òkun tó lóun fẹ́ para wọn ẹmọ bí yóò ti kọ́ bá rẹ̀ bá yóò ti lògùn lògùn lògùn lògùn lògùn gbogbo lóun ti báyìí sí tọ̀kẹ́ hmm? wá ṣe fẹ́ni tí kò róúnjẹ jẹ nìkan ní ṣe àwọn tán róúnjẹ jẹ ni wọ́n ń ṣe ṣẹ́tàn fún wọ́n ti ń gbó tu ìyanu ṣùgbọ́n mùsùlùmí ò ní mọ orí tọ́lọ́wọ́n bá ṣe fún un ṣíṣe ìtọ́wọ́n bá fi lè gbáyàn mú ibi tí yóò bá gbọ́ ọdún mú débẹ̀ ó fẹ́ kàn ọ́ débẹ̀ ni yóò wá yọwọ́ yóò kàn tì ọ́ sí sírí pé máa bá yòókù lọ mo ti yanjú ìwọ tán bá bí ṣe máa ń ṣe nù fáwọn gúrúùpù ní àtàwọn indi jẹ́bí kọ́nà ṣe sọ́nù kọ́nà ṣe pé kàmọ́sálẹ̀ ṣètọ́n ìfọ́lẹ̀ ìsánù pọ̀ ó dàbí ṣètọ́n gbà tó sọ wọn ni wẹ́ ṣe kèfèrí fàlámà káfàrà nígbà tó ṣe kèfèrí tán kọ́lá ẹgbọ́n ṣètọ́n ló ń kọ́ ayọ̀ lọ Kùránì tó sọ wípé ṣètọ́n ń ti àwọn kèfèrí táwọn mùsùlùmí pé ẹ̀chá àchá ẹlọ́bá wọn jà ẹbá wọn jà ẹ́ ẹbá wọn jà lágálíbà lákùnrin yọ gún olè borí yí ẹ̀yìn lẹ́wìn ni ẹ́ wẹ̀yìn ní járún làkún wẹ̀yìn làkún ma protect ni ma support ni wọ́n ni fàlámà tààrọ àti ìfẹ́ àtàn nígbà táwọn two groups yíra àwọn táwọn mùsùlùmí dúbáyì àwọn kèfèrí dúbáyì tí ṣètọ́nù orí màláíkà pé àtàwọn ilé ìtìbá wọn lákọ́fà àlà ó fèrè sí wọ́n wá ń pè ó ní àyè ní àárọ̀ ọmọ látàrọ̀ mórí tẹ́yìn orí ó sì ti fi wọ́n sí ní òun páyọ̀ lọ wa pé hmm? kọ́lọ̀ ń tẹ́rin tó jẹ́ kó tí ò jẹ́ ká fẹ́ máa appreciate ìmánì wa ni pé ìlú wa àwọn èèyàn ti kalẹ̀ jù ní ṣẹ́tú bá ìpínlẹ̀ ìsìnàbá ní àkọsù pé akọ́lá ah, tẹ́yìn bá ṣiṣẹ́ tẹ́yìn bá gbìyànjú ẹ̀yìn ó rí result kò sí nǹkan lèyàn tó appreciate tẹ́ ẹ bá gbọ́ táwọn èèyàn tí wọ́n ti kọrin rí tán gbé drug gbà bá sọ wọ́n ti tì wọ́n sí bẹ́ẹ̀ continue for now káwá sọ pé tí ò wá sí ìbọ́sí bẹ́ẹ̀ nísìnyí náà tó wá ń wíṣì tó náà wà ní situation hmm? ọlọ́run bá kó yọ wá mọ́ so Ibn Qayyim wọn sọ eléyìí pé ìyàwó lójú yẹn lọ ju àwọn kan tó ń ka yìí lọ al-khawf wa ayyu wa ayyu wa ayyu adhabin ashaddu min al-khawf wal-hammi wal-huzni wa dhiqu as-sadr wa i'rabihi an Allah wa ad-dar al-akhirah ìyàwó ní fi ń síríọ́sì ju pé kọ́kàn kọ́lọ́wọ́n ọba kó mú kọ́kàn rẹ̀ kó tọ́nà ìwé kóńbi ọlọ́run ọba àtijọ́ kìíyàmá wọ̀tà àlókè hìbẹ̀ rẹ̀rì là kọ́kàn lọ́mọ nǹkan mi yàtọ̀ sí nǹkan mi yàtọ̀ sọ́lọ́run wà ń kẹtọ́ yìí ánì là ó sì kọ́ kó lọ́dọ̀ ọlọ́run ẹ̀yẹn sábà máa worú ìyà tí ẹni tó bá fẹ́ràn obìnrin kan bóyá ọlọ́run ní crush lórí ẹ̀ but kò lè fẹ́ bí lè dọ́dọ̀ rẹ̀ gan ṣẹ́mọ́ ewu ìyàjò dájẹ níjọ́ tó bá kọjá tó ń àwọn ewu tó nọ́mà òun wà láti bá wọ́n ni àkílódé <laughs> àbí èèyàn ìyà tó ṣe pé èèyàn tó obìnrin kan ó lè jẹ́ ìyàwó rẹ̀ náà wọ́n fẹ́ràn ara wọn gan ẹnìyẹn wá kú láyé ọ̀sẹ̀ wá kú tán lòun náà wá gbádùn ẹ̀rọ pé máa ń ṣẹlẹ̀ kò sẹ́mọ orú ìyà tí ó máa jẹ ìyẹn ò sọ́ọ̀fù pọ́blẹ́mù ẹ̀ kò gbọ́dọ̀ para rẹ̀ bó sì para rẹ̀ náà nǹkan nǹkan náà báyà mí tò nínú kọ́ yìí mùsùlùmí yẹn Quran ni wà ní al-fujjara lafi jahim àwọn tí wọ́n jẹ́ kò kéèyàn àwọn náà wà nù ya iná yaslaunaha yawmaddin wọ́n wọnú náìjọ́ kìyàmà tí gbígbóná rẹ̀ ó ma kàwọn wa ma hum anha bighaibi kò síjọ́ kan wọn ò níwà sẹ́ǹtì tàbítọ̀ ọ̀gá pé ah, ọya ẹjẹ́ kó sinmi lónìí hmm, wọ́n ti wọnú náà wa ma adraka ma sallallahu alaihi wasallam kí ni jẹ́ yawmuddin ìjọ kìyàmà fún màmá àdúrà kama yawmuddin kí ni tí ó fi mọ̀ wà nábì pé kí ni jẹ́ yawmuddin níjọ yawmuddin yìí o yawma la tamliku nafsun li nafsin shay'a wal amru yawma idhin lillah níjọ tí ẹ̀mí kan kò lè garanti àǹfààní kan fẹ́mi kan ẹ̀mí kan ò lè garanti pé don't worry i will assist you Don't worry, I will rescue you. Don't worry, I will be of assistance to you. Don't worry, I'm about you. La tamliku nafsun li nafsin shay'a. Kò sí àǹfààní kankan tẹ́mi kan lè garanti tẹ́mi ni. Wal amru yawma idin billah. Àṣẹ lọ́jọ́ náà, ọmọ lọ́dọ̀ ọlọ́run ọba nìkan. Lónìí, láti ń ní Malik Yawmi. náà tó bá ti rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé ọba tó ní kó ní málìkù yá omi jí òun nìkan náà lè fèsì téèyàn bá fẹ́ kó tó kéèyàn sèkù já òkè yá mọ́ ẹni tó sì ní òun ọba yóò sì mọ ìjẹ̀yà látàyè kótó di dé tí súrà yìí tó dé ní ká ka àlùwàkọ̀fà ti tàdọ̀ bùríyà tó wà ń bẹ̀ ṣe àlọ́dà pé kò pọ̀. Um, àkọ́kọ́ àlùbẹ̀kọ́ yìí níbi tíra nesmond bọ́rọ̀ rẹ̀ ibi tọ́lọ́ sọ pé yá ayọ́ ìsánù máa gábọ́ kàbí rọ́bì kàlùkẹ́rì òun fẹ́ sọ̀rọ̀ rọ́bù pé ọlọ́run bá lo wọ́ọ̀dù rọ́bù náà àwọn ó rẹ̀ òun ni pé àtàbání rọ́bù nítorí bẹ́ẹ̀ túnú àwa ti túkà nínú àwọn túnmọ̀ kan ọ̀fẹ́ fún anísùnmọ̀ ní. àtàbírù bẹ̀ rọ́b ọlọ́run ọba tó lo wọ́ọ̀dù tó lo kọ́ náà wọ́kọ̀ ẹ̀ tó jẹ́ rọ́bù báyìí táàdà fún tábàdà kọ rọ́bù ọba tó dá yàn tí mójú tó yàn ni. ní ìsánù náà pé àtàbírù bí rọ́bì máa dàlà láti al-ihsan ó kọ́ lọ́wọ́ bá rọ́bù tó ń bó ṣe ní ìtumọ̀ dáadáa nínú yàdúlù ala al-intiqam ó tún dá lórí ìfìyàjẹni tí a bá tọ́ sí wáyé yàdúlù ala al-intiqam inda al-im'an fi al ó dá lórí ìfìyàjẹni tí ìyá bá tọ́ sí nígbà ẹ bá ti tẹ̀rì pé pé gbogbo ìgbà ní wùwà kò kí ní wù ẹ̀ṣẹ̀ torí pé kí ni lè anna zálíkà ṣàánú lè mọ̀rọ̀ bí ẹni tó bá fẹ́ rẹ̀ èèyàn tàbí lágbájá ni tíṣà mọ́sàlá lágbájá ni ẹni tí ń tọ́jú èèyàn lágbájá ni tí ń rẹ̀ èèyàn lágbájá ni gáíjá ara aṣẹ́ gáíjá náà ni kí ni wípé kó fìyà jọ níbi tó bá ti tọ́ sí yá kó sì rìwọ́ọ̀dù rẹ̀ ìjọba tó rìwọ́ọ̀dù fàkánà záríkà máa ní án mìíràn ìtẹ̀rọ ìlẹ́mọ̀tí àmàlà so eléyìí ó lè jẹ́ nǹkan tí ó lè kọjíyàn fẹ́ni tó bá rò dáadáa fẹ́ ah, mọ́jẹ̀ ìgbà tán jẹ́ o bẹ́ẹ̀ni iṣẹ́ ṣe dáadáa sí tó ní sọ ọtún lè fi àjẹ́ pé torí iṣẹ́ rọ́bù màdìlá láti tàbí Aṣí Abrahamu Nasirin Sa'idé wọ́n ní, Kọ̀dì akọ́mọ̀ lọ́hù aláìkùn màláìkàtà. Ọlọ́run bá ti gbá màláìkà kàdúó, ó gbé wọn kalẹ̀ fún yín. Kìrọ́mọ̀ ní, wọ́n jẹ́ alápàálé èèyàn, wọ́n jẹ́ oníwà dáadáa èèyàn. Wọ́n jẹ́ oníwà wọ́n ń kọ àwọn tẹ́ ń sọ wọ́n sì ń kọ àwọn kan tẹ́ ń ṣe wa ya'lamuna af'alakum wọ́n sì mọ̀ṣẹ́ yín falaiku bikum náà ẹ̀wọ̀ báyìí pé tọ́lọ́run bá pa àwọn mọ̀láíkà ní kìrọ́ọ̀mà a lè ò ní fẹ́ ṣẹ̀ èèyàn ó ti ju rẹ̀ tọ̀tọ́lọ̀ bá láàmà láìkà tán kọ sí ẹ̀yìn bá jẹ́ kìrámù kọ fàlá ìkùbíkún in tó tọ́ sẹ́yìn náà ẹ̀dá o ni a ń tó kiri mú hún káyìn náà kan wọlé kí ni túnmẹ̀ o ní pé ẹ má ṣe nǹkan tí yóò jẹ́ nkojú títí lọ́dọ̀ wọn wàtújì lóhùn kẹgbí wọn tóbi wàtàtàrí mú hún kẹ wọlé ṣá ọlọ́run ní kìrámù làmà tán kọ sẹ́yìn yékèmí náà jẹ́ kẹrí mú sí mọ́ jẹ́ láì السؤال ما شعورك what is your feeling تجاه الملائكة الذين يسجلون أعمالك towards our malaika tí wọ́n record iṣẹ́ rẹ̀ wà ilà mother then irú feeling yìí كله kílẹ̀ ẹ̀kọ́ gbé ẹ̀kọ́ ṣe ما yẹ kí n má tìjú ẹni ọ ní Ibn Qayyim rahimahullah máa ń pa orin yìí ìwọ̀n àwọn ló kọ bọ́ yóò náà kọ lọ́dẹ̀ lómi ó هذه البعثة لم تأتنا رسله وجاهمة النار لم تدرم أليس من الواجب المستحق حياه من الخالق المنعم هذه البعثة كاتي سوكو جال قيامة صلى الله عليه وسلم كاتي سوكو جو ينكو lamtati náà rọ́sùlù àwọn òjíṣẹ́ wa sọ fún àpójá ìkẹyà mọ̀ bẹ̀ kátẹ̀ ní àwọn òjíṣẹ́ òkè wa tó ń sọ fún àpójá ìkẹyà mọ̀ bẹ̀ tá pàdé ọlọ́ wàjá himata náà rí ìlàmú tó dọ̀rọ̀ mi iná já ànámà tó ń kó káàkiri wò tí ẹ̀ kó náà alẹ́ ìsá mi sara nǹkan tó jẹ́ túláàsì tó sì tọ́ ò ní àyàhùn mi náà lè wá kọ́ọ̀lì kí lè mọ́ ní èmi pé ó yẹ kéèyàn lè tìjú ọlọ́run ìyẹn máa ń tijẹ́ tó bá tẹ̀lẹ̀ fún ìyẹn òun náà lẹ́sìn kó ń kálukú wa máa ń ká fàánà wa anybody tó bá ti ká fàánà rẹ̀ dẹ̀ kan tí ń ṣe àbí kánà rẹ̀ náà ti tẹ̀ mọ́lẹ̀ kọjá là àbí kí n fi yóò pa bí ẹ̀yìn ó rí wípé èyí fẹ́ pẹ́ lọ́dọ̀ àná yẹn kọ́lá tó bá pé èyàn gẹ̀yìn fẹ́ kọ́rọ̀ ńkọ́ torí bóòṣe fíìlì ò fẹ́ kí bóòṣe ń kájọ ń kó pẹ́pẹ́ mò ń kájọ ní kẹ́tètè lọ àbí sẹ́mà because irú tó fẹ́ ẹ̀ṣẹ́ ìṣìgbí ẹ̀pọ̀ kíkájọ ní pé ẹ̀ṣẹ́ ìkọ̀tíṣà lọ́dún mọ́ sọ̀rọ̀ ẹ̀ṣẹ́ àwọn kìníkà kìníkà kọ́kọ́ kó lè tè máa lọ ìtìjú náà ni hmm? tí irú ẹ̀dẹ́ ìmọ̀ wá ń tijú tí discussion bá èèyàn ní èèyàn ó feel uncomfortable for now kí ló fà ó sọ̀rọ̀ fún wa kò fẹ́ bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ náà ọlọ́run ọba tó wá dá wa wá ń kọ́ tó ìtìjú tó ibi tẹ́wàá tó lọ́n pa dà sí kò sí bẹ́yẹn sí ibi tẹ́yìn máa fẹ́ mọ ọlọ́run bí kí èèyàn máa fún ọ̀sìn fàtẹ̀ ó ní pé ọlọ́run ọba tó wá ṣe gbogbo oríire eléyìí fún wa tó gbé àwọn àlùyẹ̀ká máa tìjú ọlọ́run tó wá lọ́nà ọwọ́ àti máa tìjú wa òun tó pé innallaha hayyun karim ọlọ́run ọba tí máa ń tìjú ni alkarim ni ẹni tó dáa ọba tó dáa yẹ̀stáhìí min ahadikum ojú máa ń tì lọ́dọ̀ nìkan kan yín tó bá tẹ́wọ́ sí báyìí kó wá ayélujára dáfọ́ máa ilé ìsọ̀fọ̀ pé ó wá tẹ́wọ́ kó wá da ọ̀padà lófìfo ọlọ́run àtún tijú ẹgbọ́ ọlọ́run bá tá à ń tijú ọ wá tún tóbi dé ipò lóhun tó wá ń tijú pé kóun da ẹrú òun padà lófìfo kí lẹ́rù rẹ̀ ṣe fún. Hmm? sọ ọlọ́run bí ìṣọ̀bà tẹ̀yẹ̀ ń sá fún ọba tó rọrùn ni tó dáa ni. Hmm? ọba tó mọ excuse tó ìtàn láti fún yàn lẹ́sìn kódà ìwé excuse tẹ́dá ò lè fún yàn ẹ́ kẹ́rì mi ti máa ń sọ àwọn ẹ̀ṣẹ̀ kámẹ́ tó ń ṣe tẹ́dá bá ṣe àwọn láéláé kódà kó lọ́run lọ́run bá gba tútù báyìí wò ní gba tútù báyìí bẹ́ẹ̀ sọ pé òṣìṣẹ́ lọ́run tó bá gba tútù báyìí àmọ́ lọ́run bá ní kò sírú ẹ̀ṣẹ̀ tó lè ṣẹ̀wọ̀n hmm? Now, so innal abrara la fi na'im ẹlẹ́kẹta ni wákfà ẹlẹ́kẹta àwọn tí wọ́n jẹ́ èèyàn dáadáa tán ṣiṣẹ́ rí wọ́n wà ní dẹ̀ra àṣẹ àbùnàmọ́ ẹ̀san wọn yóò máa jẹ́ wọ́n wà nù dẹ̀ra ìdẹ̀ra yóò wà kó nǹkan tó pọ̀ sínú fil qalbi wọ́n ní dẹ̀ra ọkàn wàrọ́ọ̀hì wọ́n rí dára ẹ̀mí wàlbádàní wọ́n rí dára ara fìdárì dúníyà nílé ayé wà fìdárì barsakh ní barsakh láàrin dàtàbà kúta jal kìyàmá nínú sàárè wà fìdárì kọ̀rọ̀ àti lal kìyàmá àti ní aljanna na èmi yìí ó kó gbọ́ ẹ̀sìn as-su'alu at turisu naima was-sa'adata fi salafati mara'il yamuru bi al-insan samahi kéèyàn bẹ̀rù ọlọ́run ọba kéèyàn tẹ̀lé ọlọ́run ọba ní máa ń jogún ìdẹ̀ra àti ṣe dáadáa àti ìdùnnú fúnyàn ní lẹ́vù mẹ́ta nígbèsè ayé yàn sọmọ ènìyàn kọjá mẹ́ àwọn lẹ́vù mẹ́tẹ̀ẹ̀ta wọn. the inal abrara la fi na'im wa inal fujjara la fi jahim ìyẹn òun ni ọ̀rọ̀ Qayyim